ó sì jáde jáde. kí ni ìyẹn náà kí kí kí what's the meaning of all this. irú sọ́wọ́ ló sọ yẹn lọ́dún pẹ̀ pẹ̀ pẹ̀ pẹ̀ pẹ̀ pẹ̀ tọ́tí mi ò bá yẹ wàá gbé gbá mi. dúró náà ṣé o rò pé mo ti dá a lé. ní wàá dùgbà. ṣé mo ti dá a lé. ṣé ẹ̀yin ò nọ́tìsì nǹkan kan lára mi pé mo ṣe ń jì ìgbà tí mo ṣẹ̀ ń wá nu ilé yìí gbọ́n mi sí omi ò tó mọ́ mọ́ wọ̀ torí tí mo fi ń rè èrò kiri táyìn rè ọmọ lè gòkè jù báyìí lọ. wọ́n aṣọ tó wọ̀ ńgbà tó wọlé onímọ̀ṣe bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò sí nǹkan kan pé ṣàlàáfíà ni wọ́n rò pé nǹkan ṣe é ṣọ̀fọ̀ èèyàn ni. irọ́ ọ̀fọ̀ mọ́ àgàgà tó bá lọ jẹ́ pé bèrè lọmọ wa mo gbọ́dọ̀ máa lecture láti kékeré pé sẹ́ o ọmọ mi o o gbọ́dọ̀ máa já rẹ̀ anytime tó bá ti dàgbà tó bá ti gbọ́njú o gbọ́dọ̀ já rẹ̀ wé láwọn ọkùnrin wọn gbádùn o. ó ń bí ọ̀bọ ó ń bí ewúrẹ́ you are a woman a woman should package herself. ṣọ́wọ́ tó sọ ṣọ́wọ́ tó mọ́kànlá dání ni o sọ òṣì jáde lẹ́nu sọ̀rọ̀ wèrè jáde lẹ́nu. ká ló gun èèyàn fún ẹ tó ní tọpẹ òṣòro. gbogbo òṣìrànù tó ṣe kiri gbogbo ẹni mo ti rí ayé ẹ ti bàjẹ́. ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu àbí ò ń ṣe eré. ṣé mo rí pé mo ṣe mọ́ bíbí ń sìn kí n sọ fún ẹ èmi ti lose respect tí mo ní fún ẹ o. tàjú ẹ ẹ ọkọ mẹ́ta ju èmi lọ are you mad. wọ́n ní ọ̀gá ẹ̀yọ́ mi mo àǹtí mi. àníta ni. It's either you die or I die. Ah! How's the body going? Yeah, Bíọ́lá ti pa mí, Bíọ́lá ti pa mí. Apààyàn ni ó yẹ kó mú èèyàn kó fi tàgbà kó pa ẹ̀dá nù. Ọmọ ìkó fi àjẹ. Ẹ eh, Ayé mi ti bàjẹ́. Ah, ah. Ah, ah, God, why? What? Èmi ò ní bẹ́ẹ̀ fa wàhálà. To bá ti yá mi, màá make decision mi. Ọ̀dà kí lẹ wá fẹ́ ṣe báyìí? Ọlọ́run mi mọ̀. Àtàwọn tó bí àwọn tó ní àwọn tó tó àwọn tó tó mi lé yín kojú gbogbo yín parapọ̀ kò sí ìtẹ́lẹ̀ ṣe sí. A ti tòjé bolóòṣà lọ́wọ́, ó kú bàbá ńlá kú bàbá ẹni tó máa bọ̀. Is that a joke or something? Oh, because I said I can handle it, you think I, it's one of the things I can handle? No, I cannot! Ọ̀ṣọ́bá ti bá wá that one more time. Yes, you will be rejected at the hospital. Bóyá o di létí tó bá understand, wọ́n máa kọ̀ ẹ́ nílé ìwòsàn. Ọ̀dà ọ̀dàlẹ̀ ni láàrin ọ̀dàlẹ̀ lè máa balẹ̀. Will we just keep quiet? Shall we dákẹ́? Nda, dẹ́bá nda. nga. Àti ẹ dákẹ́ pátápátá. Ohun tó dùn ohun tó sọ̀dọ̀. Ṣé badu. Kill Kílẹ̀ jẹ́ wọ́n bá mi jìyẹ ni tí bá bú ẹ̀rọ tó wà máa lù ẹ̀bí kò kú máa fi ẹ́ sọ̀kò sí sẹ́yìn máa wọlé bá mi sọ̀rọ̀. táyé bá ń jayé ha láàrin má máa jẹ ya o. ẹ wo ẹ má jẹ́ kí n tọ́ ni a ní clear evidence. yé o dáhùn. ó lè ní ẹ o orí pọ̀ lọ́rùn. Desire kí ló ṣẹlẹ̀ o ìwọ ni mo béèrè ọ̀rọ̀ ẹ ló gbé mi débi báyìí. mo fẹ́ kọ́lé mọ́lé mo fẹ́ ra mọ́tò ìlú òsì rọ́gbọ́ ohun tó gbà láwọ́ fún ara oríṣiríṣi ló ń bẹ lọ́wọ́ mo ní ara oríṣiríṣi ló ń bẹ lọ́wọ́ ara láìdá ara láìdá ara eh, ara láìdá ara oríṣiríṣi ara láìdá ló ń bẹ ara aláìdá kó ṣáàtì pé ara aláìdá kàmówó dérè ara aláìdá kówó ṣáàtì pé ara aláìdá kàlówó lára ara aláìdá. ee òjé àfòjé jẹ wọn ó jẹ wọn o àfòjé jẹ wọn òní òjé àfòjé jẹ wọn. wọ́n ní o wá láti wá mọ̀ nípa ẹni tó wà nílùú ikú tó fẹ́ pa ọ́. mo fẹ́ mọ̀ o ìdí tí mo ti ń ṣe gbogbo wàhálà káàkiri mo fẹ́ mọ̀ mo fẹ́ dá mọ̀ o mo fẹ́ mọ̀ ni bí ẹni èèyàn bí èèyàn kí mo ṣe fún kí ló wá kí ni nǹkan ti ń bẹ láàrin wa gan kí ni mo gbà lọ́wọ́ rẹ̀ tí n ti dá padà kí ni tí n fi sìn. <laughs> má ṣe yọnu má ṣe wulẹ̀ fi àkókò rẹ ṣòfò yóò dákú tìrẹ padà síbi tó ti ń bọ̀ ah. nítorí pé ò láyé sáàbàdà ká ní tí ń bẹ lọ́kàn yín nu bóyá kẹ́kọ̀ọ́ rẹ ti ara yín ẹ wá dúró wàhálà tí mo ṣe ni eléyìí tó burú jù ni pé kí n rí yín báyìí ẹ mọ ìyá tí mo jẹ ni gbogbo yín mo fi ojú ìyá ọlọ́ọ̀lọ́mọ tí ọ̀sẹ̀ tí mo ṣe yọ kó lójú mi lúlù pọ̀ lúlù pọ̀ bọ́yá ń sẹ́rí mọ́ mi lọ́sọ̀ pé wọ́n ń kí ni wọ́n sẹ́rí mọ́ mi ní wọ́n sẹ́rí mọ́ mi ń báyìí wọ́n sẹ́rí mọ́ mi ń báyìí kí ni ní bí sìn bó fẹ́ pa mí o lè rí. màá rí. o náà lè rí. Ah, ẹ o ẹ máa wọ bẹ́ẹ̀ tí ń ṣe màá rí jáde. aláwọ̀ lè rí. màá ní màá rí. aláwọ̀ lè rí. Ah, kíni ti. o lè rí o. ọ̀gbẹ́ni. o ah. náà lè rí. ẹ eh, màá rí jọ kí. o lè rí. ọ̀gbẹ́ni. o lè rí o. o lè rí o. ọ̀gbẹ́ni. o náà lè rí ọmọ àti erin àti wọ gbogbo ẹran ọdẹ ní abọ́fẹ́ kàn sí. Ah, kò ní yẹ yẹn gbọ́dọ̀ èmi àmúra àmúra ń fẹ́ràn ẹyẹ èmi àti yín àmúra ń bà tiẹ̀ ah, jẹ́. ẹ wọ ẹfin mi lẹ o ah, ẹfin lẹ o kò ní yẹ yẹn ẹfin lẹ o ọmọ òfòlè yìí o àmúra ọmọ kàlẹ́ yìí o olórí burúkú yìí ọmọ wálé asírí yìí o ọmọ ìfọ̀ ìkìlẹ̀ ẹ ẹ mọ́ làwọ̀ ẹ mọ́ làwọ̀ àmúra ìwọ àmúra ẹ wọ ẹfin mi lẹ o ẹfin lẹ o kò ní yẹ ẹfin lẹ o ọmọ òfòlè yìí o àmúra ọmọ kàlẹ́ yìí o olórí burúkú yìí ọmọ wálé asírí yìí o ọmọ ìfọ̀ ìkìlẹ̀ ẹ ẹ mọ làwọn ẹ mọ làwọn máa bàtà mi láyé ẹ mi sùúrù wá. kódà kódà ẹ mi sùúrù kódà ẹ mi sùúrù yìí ẹgbẹ́rẹ́ ni àbúrò ẹ̀kọ́ àbúrò ẹ̀kọ́ ẹgbẹ́rẹ́ ni àbúrò ẹ̀kọ́ wàá kí ojú rẹ̀ máa kí ẹyin lójú àbúrò ẹ̀kọ́ àbúrò ẹ̀kọ́ ẹgbẹ́ rà ni ẹgbẹ́ wọ mílẹ̀ ti ń pa kọ́bẹ̀ mílẹ̀ ti ń pa. àwọn kan fariwo jí ọ àbí kí n lọ sọ kọ̀ wá jẹ́ kó o rí ẹni tó yẹ kó o rí ẹ má bínú o ṣé ìwúrò òdu ló ti lọ rèé wọkọ̀ ayé ni ah! Ah! wo e, e, e, ikú rùn lórí rẹ o ah! ọmọkùnrin yìí a sì ń sáré kíkú ọyẹ lórí rẹ o sì tún ń wá ikú wọn rí àánú àwọn òbí rẹ ní í ṣe mí torí wọn fẹ́ kó fojú sunkún rẹ. àyìn ọlọ́run tiẹ̀ ní ju rí bẹ́ẹ̀ ọmọ ìtàn òun nìkọlà kú ẹ̀yìn náà lè máa sọ bẹ́ẹ̀ ibi tẹ́ bàbá ń gbé ẹrù ọ̀rọ̀ mi kà tí ọkàn mi náà jìnnà bá ń gbé ìmọ̀ páwọn alágbàkulẹ̀ ń dájọ́ ń gbélé èyàn òfò ni wọ́n ariwo wọn ti pọ̀jù ariwo wọn ló jí bì. ọmọ ìtàn owó kọlà kú ó sì lọ rèé kọlà lọ́dọ̀ kìnìún olólàájú sọ gbọ́ pé èèyàn lè kọlà lọ́dọ̀ kìnìún kọ́ padà. irú àwọn àbíkúwo rẹ̀ ti ṣológun rẹ̀ kìnnà kí ló dé tẹ̀ máa wá kú kìnnà kí ló dé ológun náà kàn rẹ̀ tí ń ṣeré létí omi tí ọ̀fẹ́ ọ̀fẹ́ bomi lọ ni. àwọn àwọn àwọn àwọn ìmèrè báyìí we no dey run for problem na problem dey run from us. ònú ẹ ló máa jó belebele bí di adìẹ. my bad my bad. ah. Hmm ọ̀dà ọgbọ́n òdìgì o àfokùn ó torin àjò ń lọ lẹ́ẹ̀kan sí ni o ètò wa lè mẹ́rin bọ́ ọ fẹ́ tún lọ padà ọ wàá bẹ orí rẹ ọ bẹ rẹ torí kéèyàn wọ́pọ̀ kéèyàn lọ lẹ́ẹ̀mejì kó padà ẹ ni àádọ́ta àtàádọ́ta ni fifty fifty máa wá gbọ́ tọ́ ọ ti fẹ́ lọ ní ìsìn ọ bẹ rẹ dáadáa ọ gbàrí ẹ mú bọ́ ọ ti lọ tọ́ ọ rọ́hùn bíyàn bá lọ tọ́dọ̀hún tí ò fojú kẹni ọ wá lọ ẹ̀rín padà mọ́ o bẹ́ẹ̀ ni ọgbà kànáwọ́ kànáànù àmọ́ bí Elédùmarè bá bọ́ ọ ṣe tọ́ ọ̀rọ̀ ọ̀hún dé tó o sì fojú kẹni tọ́ ọ wá lọ àjẹpọ̀ ọgbà kànáwọ́ kànáàdà nù. kò lè yé wọn kò lè yé wọn kò lè yé wọn o rárá o kò lè yé wọn kò lè yé wọn kò lè yé wọn o rárá o. ẹ̀gbọ́n ládọjà ẹ̀gbọ́n ládọjà ṣé ṣe pé torí ọ̀rọ̀ ogún tèmi àtẹ̀gbọ́n mi jọ ń fa torí ẹ̀ lẹ́ fi pè wá ẹ wò àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé o. àmdá a ò bàjẹ́ o a ò bàjẹ́ ò tiẹ̀ wá lẹ́kọ̀ọ́ kankan pẹ́ẹ́pẹ́ àwa àgbàmílagbà méjì ń sọ̀rọ̀ òun sì ń gbẹnu rẹ gbẹ̀ngbẹ̀nu tọ́ọ̀fù ó dẹ̀ ń gbé sí i àmdá jórí rèé o pé o ayé ọmọdé ni wèrè dì sí ládọjà kí wọ́n ní wọ́n fi máa yọ ẹ̀gbà ní ìfẹ́ ìfìlúlù bá tiẹ̀ jẹ́. ọ̀pẹ́ ni ta ló fi lúlù bá tiẹ̀ jẹ́ mo rò pé ayé ń bá mi ṣe yín ṣé ti yín ọ̀fẹ́ ta irú yìí lẹ́yọ̀ wèrè tó wà lára tiwa ẹ wo tí wọ́n bá kàn bí yín dá kẹ́ẹ̀kan sórí ibú lọ bilẹ̀ tó wà ń sábò wà láì tẹ́ ẹ̀ bá rí òwò kú onú ìlú yìí ẹ pè mí lọ́mọ àlè ìgbà tí yín jẹ́ nǹkan tí yín mọ́rin. àmúdá èmi ò ní òwò kú onú ìlú yìí. Ah, sójú ni mo fi sọ ìsọ lẹ́yìn. lẹ́nu rẹ ah. Ah. tó bá jẹ́ pé tó bá jẹ́ pé báyẹn bá ni màá wá lọ síbi ilẹ̀ náà la á lọ talẹ̀ o tí nǹkan kò bá ti wá sèmi àtẹni tí mo talẹ̀ fún àmúdá tiẹ̀ bàjẹ́ ọlọ́ngbọ́n wọn mọ̀ lù ọ́ Hmm? wọ́n máa lu òní mẹni tí ń wọ̀. ẹnu rí bútẹ ah, ẹnu òfò tẹ máa jà tí máa dùn mí gan. ẹ dàn o ẹ lọ mo tú yín lẹ lọ sẹ. ẹ̀yin hmm. ẹ̀yin ẹ wò èròǹgbà tèmi yàtọ̀ sí tiyín ẹ rí kí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ jọ ń wọlé ra yín lórí ẹ rí pé ìwò yín ìdá hmm. yín ló tó mọ kàn ń dọ́gbọ́n wò yín kéékèèké ni àdúpẹ́ nígbà míì ọlọ́run ó fàbúrò sí àdánwò fẹ́ gbọ́n ẹ̀gbọ́n mọ̀ kílèmọ̀ ọjọ́ orí àbúrò sì máa kó láyà jẹ. olórí burúkú tiẹ̀ ni wọ́n ní. ẹ ẹ mọ̀ kó tí kẹ́gbọ́n rẹ̀ láyà jẹ calm down. ọba hmm. òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tó lọ́wọ́ bọ́tà búrẹ́dì tiẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́run tún fi ṣe client fún ọ ó lọ ń gbá sọ̀tún lọ ń gbá sósì bíi bọ́ọ̀lù. mo mọ̀ pàdó àtẹ́gbọ́n rẹ̀ ń gbà lọ́wọ́ báyìí báyìí báyìí ló kan àyà rẹ̀ ni pé kéṣù ọmọ ìyá olù kọ̀ wọ́n ra òun mú lórí ìjókòó tó torí pé èmi mo máa ń da sẹ́gbọ́n rẹ̀ lórí pé à sójú nǹkan fẹ́ lọ bá bàbá yín lọ́rùn ni tó jẹ́ pé ẹ̀gbọ́n rẹ̀ ọmọ sunkún tí ọmọ wu pàbúrò òun ló lù òun lùkulù báyìí ọ̀rọ̀ tí yín ọ̀jọ́ mi lójúmọ́ àmọ́ ẹ̀wà dákun ibẹ̀ ńkọ́ lèmi lọ ibi tí mò ń lọ ni pé ẹ dákun ẹ fún mi láàrin òní sọ́la tọ́ba tọ́tún lábá ṣe gan ẹ fún mi ẹ má fi pariwo mo ń ṣàwọn àkànṣe àdúrà kan má pariwo sì ní túmọ̀ àdúrà náà irú ariwo tẹ́ ẹ bá ti ń jà nísìn ariwo gbogbo lé ní ọmọ pariwo ariwo òun ni máa ń èèyàn jẹ ni. ẹdun ẹgbẹ́ náà lọjà ṣé a ti fa ariwo kan báyé yín jẹ tẹ́lẹ̀. Ah! nǹkan ṣe lálàyé fún yín ni torí làákàyè tọrọ òun fi yé yín Ọlọ́run fún yín ẹbí yín sì kọ́ orogún ológun débi ti àyàbọ̀ òun làwọn ọmọ tí wọ́n ń jà sógun bàbá wọn ìjà tẹ́ ń jà yìí nìsín kò tó ṣẹlẹ̀ ọwọ́ yín mélòó ń wé tẹ́ka bàbá yín tó ti kú ti pé àwọn náà jẹ̀bi tọ́ra àwọn náà fogún lẹ̀ mọ́ màá wọn bàbá tó ní ikú wọ́n ní téèyàn bá ti fẹ́ kú báyìí two months báyìí ikú ò ti máa wá wọ́ sí i ńgbà mọ́ màá wọn bàbá kan tó pé ńgbà kú wá wọ́ sí wọn wọ́n ta gbogbo ogún wọn wọ́n sì ṣe bọ́n sì fẹ́ ṣe kó tó di pé wọ́n lọ bàbá tí ó ń gbogbo ẹ̀ mọ́ra ó fogún lẹ̀ ogún tó filẹ̀ ló fi wàhálà lẹ̀ mọ́ ọ̀pá wọn torí bẹ́yìn ṣe nira yín la ẹ fi ni àwa kan pàápàá jùlọ èmi ẹ fi ni mí la. àwọn onígbà bá sọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ ti yé mi ládọjà so Ọlọ́run fẹ́ ṣe àkànṣe àdúrà tí mo bá lè gbọ́ yé dáadáa. n sì fariwo àbíjà. o sì fariwo dákun o torí látẹ̀tẹ̀ kan tó o ti ń sọ tó o fi ń kàn tó o fi ń le àmúdá ọ̀ráyè rẹ àyè gba tápà ọ̀làdọjà ń kọ́lé ègún nu òun jẹ́ ọyọnu sọ̀rọ̀ wa àwọn ìtàláìwì bàbá wa tó kú jẹ́jẹ́ rẹ̀ bàbá tó sùn rẹ̀ bàbá onínú rẹ̀ ń fọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá wa lọ́rùn ọlá kàwé làṣẹ gbogbo ẹ̀. kò sí wàhálà àbúrò bá ní tiẹ̀. ẹ sọ̀rọ̀ tẹ ẹ mọ fọ̀rọ̀ wí ọ̀rọ̀ lọ́dún. Ah, ká máa sọ̀rọ̀ wọn direct sọ́dọ̀ yín kílẹ̀ náà tẹ à. má bínú kò sí wàhálà. sórí pé wọ́n lọ ń bá a lérí tó ń pariwo kò sí wàhálà tó bá pòórá àgìrẹ́ mọ́ bí ẹ wà wọn. èmi lẹ̀gbọ́n èmi lẹ̀gbọ́n tí ń fi àjẹ́ ọlọ́wọ́ àbúrò rẹ̀. ọ̀dà ẹ já ní sùúrù fúnra wa ká yanjú ọ̀rọ̀ yìí o. kò sí wàhálà mm, agbára ọlọ́run kà gbogbo ẹ̀ so n tó bá ń sọ fánísì ni wípé ká fún ọ láàyè àbí. ẹ fún mi láàyè ìbáriwò àbíjà. ẹ ṣùgbọ́n tèmi ń bẹ̀ ni wípé èyí tàbí fún ọ láàyè kílódé tó lọ gba hòtẹ́ẹ̀lì torí wọ́n ní òòtẹ̀ ńlá káńtẹ̀ wọ́n ní mọ́tàmísìmílà wọ́n ní òdòdó torí pé inú ilé ta wá ariwo ọlá ni àwọn máa ń pariwo ní tiwa ni àfi bí ẹyẹ ẹ̀gà ẹ sórí àbúrò mi yìí èmi mọ̀ pọ̀ ọmọ líle ni sóòtì rẹ̀ mi ẹ̀gbọ́n tó ń wò yìí. ẹ ṣe ní abẹ́ ṣe rẹ̀. tí mo fẹ́ sọ ni pé èmi ẹ̀gbọ́n rẹ̀ èèyàn rírọ̀ lèmi. Hmm. ó pààrọ̀ ohun ẹnu ẹ̀ ọlọ́run ìgbà mi lọ́wọ́ àbúrò tí ọmọ lọ́mẹjẹ bá já tí ń lọ ìgún jẹ. ládọjà hmm? ẹja fàtó tó nulẹ kókó ọ̀rọ̀ ni wípé. èmi àtàbúrò mi sáà ti panu bọ̀ wípé lọ gbòtẹ́ẹ̀lì kò jù bẹ́ẹ̀ lọ. ọlọ mo nílé ilé mi ló sì ti yẹ kí n ṣe ibi mò ń sùn sí mo ti fẹ́ ṣàdúrà mi òǹtẹ́ẹ̀lì ibi táwọn èèyàn ti ń lọ́ra wọn jẹ tíyàwó ilé àtọkọ ilé mi ò fi pàdé sí tí wọ́n ti tutù kùtù sórí bẹ́ẹ̀dì ibẹ̀ ń wà lọ lè sùn lè mọ gbàdúrà bó làdúrà ò ti gbà. ẹwẹ ẹgbẹ́ ládọjà. kò sí ní tó lé ń bẹ nítorí ṣẹlẹ̀ ni pé ẹ̀yẹ kan ṣetán láti rú bí èṣù fún mi ẹ kà fún mi lówó díẹ̀ tẹ́ fún mi lówó díẹ̀ jọ́ méjì tẹ́ ń sọ ìkọ́lá mo lè kún lé fún yín lọ́sẹ̀ kan torí ẹ̀yin náà ṣe èèyàn gidi ẹwà nu ẹ̀gbọ́n ládọjà ṣé ẹgbẹ́ yẹn àti ẹ̀gbọ́n mi olórí burúkú ẹjọ́ ń di pàǹpà ẹ fẹ́ gbé nǹkan gbẹ̀yìn mi ah! ẹ̀gbọ́n ládọjà tẹ́ ẹ bá dán wò ẹ dán tán ìfìkan kan ẹ̀yin méjèèjì papọ̀ ẹ̀yin gán lè kúrò ní ìlú yìí wò ní ìgbèdè pàǹpá pẹ̀lẹ́gùn rẹ̀ ó sáré kóró èmi àti ẹ̀ náà rí lè yẹra wa ayé ẹ mọ̀ sí ń gbé. ìràwé ilé máa jẹyà ó jẹ gbó. Ah, amúdá amúdá dákúndú ọ̀rọ̀ wa. ẹ ṣé ò le. ọmọ ah, balẹ̀ náà ni o. Ah, àní àdá. àmúdá àmúdá àmúdá àmúdá. èyí tẹ́ ẹ̀ ń kí mi méje mẹ́sàn-án yìí sí òsì. tó àmúdá àmùdá. ìyàwó èyí tẹ́ ń kí mi méje mẹ́sàn-án yìí ṣèṣì pé ẹni tẹ́ fẹ́ gbà. sórí ihun tí àgbàlagbà bá rí lórí ìdùbúlẹ̀ kọ́mọ kékeré ogun ẹgbẹ̀lẹ́gbẹ̀rún àkàsọ̀ kò lè rí o. nǹkan tí mo rí ni mo fẹ́ bọ́ ọ sọ àmọ́ bá a bá bọ́ ọ sọ̀rọ̀ ní ìsìn ìsìn ló pe àfi tí a ṣe tí a ló pe kí n lọ́kàn án. àtẹ̀yìn náà bá ti sọ̀rọ̀ tó dáa kò sí wàhálà. ọ̀dà èmi ò ṣe ẹ̀ níwọ̀rọ̀ ẹnu rẹ torí tí mo bá wo tọ̀rọ̀ ẹnu rẹ àti tó o ṣe fún mi ń jò ní tí wọ́n bá gbá kòtò lẹ́sọ̀ kan tí wọ́n dẹ níbò lórí tó o bá ń lọ ọbẹ̀ kò yẹ kéèyàn pè ọ́ padà. èmi náà ṣẹlẹ̀ lọ bí kò ó yẹ kí n wọ̀ títí kò fi bọ́ọ̀nù ṣe ìwọ ọmọ bá ti mọ òbí bá ti mọ ọkọ tó ọmọ para ẹnu èyí tí mò ń sọ fún ẹ pé tí n bá rí bí wọ́n ti dà wọ́n lẹ̀ fún ọ kò yẹ kí n pè ọ́ padà ńbẹ́ àmọ́ n ò ní wo oyún bí o ṣe pé yín wo àjọṣepọ̀ tèmi àti bàbá rẹ nígbà tá a dìjọ ń ṣe gbàmí lójó kí n gbọ̀ lẹ́rùn tá a jọ ń gbára wa láṣìírí nígbà ẹni mo fẹ́ wò tó jẹ́ kí n fẹ́ sọ gbogbo eléyìí sórí ní àjò tí wọ́n ní pé kọ́ ọmọ ọlọ́run nítorí ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn péré one two three one two three four five ẹgbẹ̀rún márùn péré ni a kí wo fi lé bàbá rẹ lẹ̀ ni a fẹ́ jogún mọ́ ọ lọ́wọ́ kí a kí wo fi lé bàbá títí ẹ lẹ̀ gbogbo nǹkan tí ládọjà tí tí tí ń bá wà tẹ̀gbọ́n rẹ sọ gbogbo ẹ pátá ni mo gbọ́ ìgbọ́ kan kù. ayé tó ẹgbà mi ìwà tó ọ̀sá lè fatálẹ̀ bá a gún lódó bá a lọ lọ́lọ́ ìwà tí wù náà ni wọ́n máa wù ẹ tún detí dé gan ni gbogbo táwọn pátápátá lẹ ti gbọ́ ṣàkàndá tá a yàn. kó ọkàn sára ju bẹ́ẹ̀ lọ ìyí mo fẹ́ sẹ̀ èmi ọ̀sọ̀ torí pé nítorí kó bẹ́ẹ̀ mi náà ni. èmi náà ń gbọ́ngbà. nítorí kó bá mi ni. ṣé wo ọmọ pé ládọjọ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni ọlọ́gbọ́n kẹgbẹ́ ni ṣé o kì í gbọ́ gbogbo àwọn ìwà tí ń wù pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni. tọ́ ẹ pé tí ìwọ bá ti lè lọ tán báyìí nísìn lọ́wọ́ kan báyìí ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọpọlọ mélòó níbẹ̀ lórí àlà ni ẹ̀mí tiẹ̀ náà ni gbogbo wa fi ń mi nínú ilé torí pé lílọ tọ́ ọbẹ̀ ilé lọ tọ́bẹ̀ ìdálẹ́ mo nígbàgbọ́ pé yọ̀ọ́yọ̀ wà lánìí náà kúrò nínú ilé ni nígbà tó bẹ padà dé ńjọ́ kejì tó ní òde òun òní bá lé mọ́. ẹ dákun ẹ dúró náà ìyá wa o tí n bá gbọ́ yín yé dáadáa ní tẹ̀sán fún mi lẹ́sìn ni pé five thousand tí mo gbà lọ́ ẹ̀gbọ́n ládọjà ilé yìí wọ́n fi rà á ní báyìí. o ti o nu. àbí fẹ́ yẹ wọn. o ti ta lé nu. five thousand lẹ́gbẹ́ láti àwọn fẹ́ra lé. ìtọ́kàn dùn mí ni pé kò ní síbi èmi ọmọ sùn mo lu ọmọ àwa lékì. à kò ní dáa fún wọn. ṣé wàá rí oorun tán láwọn fẹ́ sùn wọn à ní fojú lé ohun débi pé wọ́n sún pátá àtàwọn akó fún mi náà wọn à ní rí gbà kó tèmi náà mọ̀ pé ọ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ ni kò jáde mọ́ ìwọ̀n àwọlé lọ báyìí ọ̀sẹ̀ méjì gbáko nílò ònú léyìí ìwọ̀n á ní jẹ́ gbára léyìí òsun ìmọ̀ dalérú ìmọ̀ dọ̀nàrú gbogbo tí bẹ́ẹ̀ ń lé pátápátá ní ìmọ̀ dàrú. ṣé wàá rí ẹ̀gbọ́n mi sí bẹ́ẹ̀ nulẹ̀ o wọ́n wà ń lé o wọn ò sí ń lé o èmi nìkan mo lè ya wèrè kanú lé tí gbogbo nulẹ̀ ò ní sún. ṣé wàá rí tó bá di òrùtẹ́ kan gbọ́ gẹ́ngẹ́ gẹ́ngẹ́ wọn àṣọ sí òru èmi ni o èmi mò ń da lérú tí mò ń lùlù báyìí ẹ wá mọ̀sẹ̀ yọnu ti yín ẹ̀gbọ́n ládọjà tí wọ́n ti bàjẹ́ mọ̀ wọlé lọ nísìn ẹ wò ẹ̀mọ̀lẹ́ gbùrù gbọ́. ọ̀dà báwọn ẹnìkan ò lé lẹ́mi kó lé mo ní mo wálé ká lọ ẹgbẹ̀rún márùn-ún rádaràdà rádaràdà ìbáṣà ilẹ̀ àìníròònù jinlẹ̀ afẹgbẹ̀rún márùn-ún tán èyí tẹ́ mọ́yẹ́lẹ̀ tẹ́ títà èyí arúgbó ọmọ tẹ́ títà gbogbo lé tán àtúngbà bóde nítorí kíni sí ìlú ọjọ́ ọ̀mọ̀ onílé ìbò ìbò lọ́dẹ sáré máa ṣe jọ̀kọ̀tọ̀ máa ṣe jọ̀kọ̀tọ̀ ọ̀rìnàmù ọ̀rìnàmù ọ̀rìnàmù alórìnàmù alórìnàmù kéle kéle wọ́n èkó ní ẹ̀dá fúnmi lọ fúnmi lọ́wọ́ dẹ́mi lọ ó ní ẹ̀dá mi lọ dẹ́mi lọ fúnmi lọ́wọ́ mi tọ́ọ̀yà tọ́ọ̀yà wọ́n tọ́ọ̀yà wọ́n tọ́ọ̀yà wọ́n ìtẹ́ ẹ̀ lè sọ ni wípé ẹ tì síwájú báyìí ẹ sì là sí méjì ọgbọ̀n. kí ló dé láì ṣẹjá. ṣe ẹni pé ṣe ẹni pé stupid stupid. èmi. kí n ti obìnrin sí kẹ́ ẹ̀ là sí méjì méjì ọgbọ̀n gbani. ṣé ṣe pé pé mo jẹ́ tó àbí tí bá kọ̀ rẹ̀ sí ìsìn wá gbé kúrò bí báyìí ẹ wá mọ̀dẹ́dẹ́ yẹn léyàn ṣé ìrọ̀kọ́ ni. ẹ lẹ́yìn mẹ́rin tó ṣe èyí tẹ́ ní sunkún èmi ò sunkún èmi tẹ́ mẹ́rin tó ṣe. ilé ìgbìmọ̀ náà torí pé ìṣètìlú mi ìṣètìlú mi. lẹ́jọ̀dá lẹ́jọ̀. ẹ bá gbèsè. sẹ́ni abóore sùn ní í ṣe lọ́mọbìnrin ọwọ́ bá mi ilé ń wò jìnnà sí ilé ọ̀dọ̀ wa ó tóbi ilé kẹrin sọ́dọ̀ ọ̀tíà ó sì wá bá mi jọ náà ìhàn bàbá sáadé mo níyàn ẹ dákun torí ọlọ ẹ ràn lọ́wọ́ mo ní kí ni fi ràn lọ́wọ́ ará ọmọ rí ọyà pé bẹ ní olúyòrò mo ní ah, ìlú olóòní kí n dákun kí n gbọ́ kọ mọjọ ọmọ rẹ ó kù àmọ́ àwò pé kọmọ rẹ bá kú kò san orí kankan fún mi gbọ́dọ̀ ọnú ilé ọmọbìnrin kan kó owó ẹ̀jẹ̀ kan pamọ́ sí lọ́wọ́ fifty thousand bó sì kó sáńgílítì bó sì kó léwọ ọmọbìnrin yìí lọ́wọ́. Ah, sì kó lọ. bàbá irọ́ ni ó bá ti ẹni pa irọ́. àbórí ẹ àbórí ẹ yìí. lórí forty nine thousand five hundred kílẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ lè ṣe. kí wọ́n lè fẹ́ gbà fẹ́ abẹ́fẹ́ sara kí wọ́n lè fẹ́ gbà fẹ́. ọwọ́ ni ẹbí kí mo lówó ọmọbìnrin ni owó jẹ́ pọ́blẹ́mù rẹ̀. ó dúró ṣé ètò títà ni ṣe fẹ́ lúlù ni. irọ́ kùnú ni. yàrá náírà jágò ni ó yẹ pẹ̀lú àtúntàn bá yín. owó. nine thousand five hundred ní ṣe mo ṣe fifty thousand. owó owó two eight. òun náà ló ń kọ yín lẹ́nu sẹ́yìn kọ́ lẹ́nu ni. ẹ two eight mi mo ní three èjì èjì ẹ̀rùn. ẹ ṣẹ́ẹ̀kì fún mi. àbí ilé pa àbí èmi kí mo lówó. tí mo yẹ máa ń ṣe ládùúgbò lè lè wọ́n ah, ya wèrè gan ládùúgbò yìí. ẹ wá fẹ́ báyọ̀ tó ju two thousand naira. Ah. olóòrè báyọ̀ yín jẹ́ ọlọ́run ní báyọ̀ yín jẹ́ èyí rẹ yọ bí kò lóko obìnrin ẹ̀bùkún tó ọba ti ń bọ̀ má gba wájú tó ọ̀dọ̀ mi o. kí n sọ ọ́dọ̀ àwọn arúgbó tí ìlú ẹ̀ ọ̀dọ̀ rẹ́kọ̀ rẹ́kọ̀ rẹ́kọ̀ rẹ́kọ̀ ọ̀dẹ̀ ẹ̀sẹ̀ ẹni bá ti kọ̀ ní gbẹ́gùn lọ. àtàárọ̀ ni kí ló wí. mo ní kò yí. kò yí kò yí sí ṣé bandi mm. kí n má kúrò tán jẹ mm. a ti ń tíráfù lọ lù ìlú <laughs> jáwéjoyè mm. wọ́n gọ̀ pátán wọ́n gọ̀ wọ́n gọ̀ bí iṣu sọ̀dọ̀. a fi sùúrù ah! wọn gọ̀ lásán eh? wọn gọ̀ bí tasutasu àwọn atúgọ̀ bá wọn afẹnu họra. kábíyèsí ah, ọba tó dá mi ayé fọkàn fàdá halẹ̀ lásán ni o ìfọ́ iná tẹ̀léra wọn ni eh. ó ní ẹ má kọ̀ obìnrin ẹ má kọ̀ obìnrin ó gbẹ̀sẹ̀ dèmí ìyàpá tì o sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n nìkan lọ́dá gbogbo operation ṣe olùgbé mi náà ṣe kí acting bọ̀ lẹ́bi fetí abalógun ni ìgbà tí ń wojú ẹ̀ mo wá rí tí wọ́n náà ranjú tó ṣe fi ìbẹ̀ sí ìwẹ̀wì ṣe bí áńtàlà níyẹn mo ní à. ẹ sì ah. fi wèrè lánìyàn ní mo fi gbogbo ara ṣiṣẹ́ a ṣiṣẹ́ tíátà mọ́ ẹ lábàjẹ́. ó ní ayọ̀ mímọ̀ burú o. <laughs> Ah, ah, ọba ní mọ̀ ranjú bó ní ìṣe ní ranjú ẹ pé èèyàn wèrè ẹ ní ò lè ranjú ebi tí mo ti gba gbogbo ẹ̀ mọ́ra ẹbí wọn náà mọ̀ pé mo ti sàlọ́tọ̀ mo ti dín gbẹ ah! mo ti dira mi torí bá a ti mọ bẹ̀rẹ̀ áàpù yẹn tí mo fàdá àlẹ́ hmm. mo kọ́kọ́ wú ọ̀ ojú mi kú ìmọ̀ lọ. ẹ̀rù bá mi gbà náà mo wá wò pé ó mọ̀ sí ọbì kan sáàmì à ah! ló wá sí mi ní à orí ayọ̀ mi ò wá burú báyìí. ètò ìbẹ̀ lọ́kàn rẹ ní ìbẹ̀ lọ́kàn mi sẹ́ẹ̀dì tí mo lọ mo kọ́kọ́ lọ wájú hmm. mo lọ ẹ̀yìn mo kàn wú ọmọ preview rẹ lọ. Mm. ọbẹ̀ mi mo ṣe ń wù ọ̀nì mm. nítorí ọkọ̀kọ̀ jọ lójú mi ọkọ̀kọ̀ jọ ọ̀nì ọ̀nì ọ̀nì lọ́kọ̀kọ̀ jọ nígbà ya o tó gbé bọ́dì wá mo tún wò pé ah ìmọ̀dọ̀mọ̀ rè. ọ̀nì àbí ọ̀nì. àti ọ̀nì àtọ̀ni ọ̀sà tí ẹ̀jọ̀ kan lára rẹ̀ tó ti yọ wọ́n wò pé ah ṣe bẹ́ẹ̀ lágbède méjì ni àbí là méjì ọgbọọgba èwo là ya onímọ̀ ìwà wálẹ̀ pé ah, business la máa ń ṣe mọ́mọ́ ìjì tó ti yọ nísìn ọmọkùnrin lọ wá escape life ẹ. wá escape life. ilé o ìfẹ́ dáràn tán. orí rẹ̀ ti bu. bí ti bu. bó o ṣe sá mi kó mú mi kọ́ là mí kọ́ bẹ́ mi sí méjì orí rẹ̀ ti bu sọgbọ́n mọ́ sọ fún ọ pé kò yé mu gégé mu mọ́ gégé mu lórí burúkú tó wá gbé mi sínú fíjì ọmọ mu gégé mu orí kórè rẹ̀ ti dàrú ni ọba ti sá mi kó ti kun mí wẹ́lẹ́wẹ́lẹ́ kó sọ mí di basọ̀rùn gà kó gé mi lékiri lékiri bí ọgbọ̀n ọba ní kú sílé ṣàpìsì ṣebí tírí oh o tù mọ̀ ń láyà ẹ̀ kọ́lọ́ blue. Uh-uh. ẹbí ìgbà tí ń fi ọ àtòkù àtàyè rẹ ni mo ní mo fẹ́ fẹ́ mi bá pọ̀ ń dojọ́ ni ìyàwó mi ló ṣe mistake ni. ìyàwó rẹ ló ṣe mistake. ló ṣe mistake. ó yìí rẹ kàn ti bù ú ìmọ̀ tí mo rí lọ́rùn ẹ̀ náà ti mo fi padà fi ọ. bó wà ní gbogbo ẹ̀ báyìí nìsín. dáadáa ni. fifty thousand tí wọ́n ṣe sí àkáǹtì ẹ̀ jẹ́ ń pe bọ́ọ̀sì oní pos ká ṣe transfer sí kó fún wa ní cash. ó yẹn sọ rí ibu bó ti ní wọ́n sọ fún ọ pé bàbá òun gbé mi lájà o bíi ti bò. ó gbèmí lájọ òsè. sẹ́niọlá. ẹniọlá kẹsẹ́ mi mẹ́niọlá rí ni. àbájáò estate. tèsí tó ń ṣe àjà estate àjàò ẹyẹ kan ní ń pè ní àjàò òun àtòòbẹ wọn jọ ọmọ dorí kodò ni tó ti yọ nísìn tí wọn bá ti ń pè òòbẹ àjàò àjàò làwọn fẹ́ gbé mi èmi náà wàá gé oyé wọn pé òòbẹ ni mí tó ti yọ nísìn sórí àsìkò tó ní ẹ̀pà káàtì yín èmi kàn pé tó ti yọ nísìn pàràrà lèmi gbọ́ tí ń wojú fóònù báyìí mo rí alert inú mi ti dùn jù alert tèmi ti ti kọ́kọ́ rí n ò fòkọ́sì owó bí mo ṣe kúrò lọ́dọ̀ yìí tán tí wọ́n bẹ́gọ̀ sí kọ́nà báyìí kí n yẹ owó wò lórí àkáǹtì báyìí wọ́n pa forty thousand money ah lórí ibùkún pẹ̀lú ẹ̀dùn bàjẹ́ o ti sẹ́ni yẹ o o ti sẹ́ni yẹ o àlẹ́ o ti gbé mi lọ́jà ọ̀tàn. o lè gbé o lè gbà kọ́ five forty thousand ni mo bá ní. forty thousand ọmọ adamu ọmọ adamu burú sọmẹ́fà ni òbúrú sọmẹ́fà you òbúrú ní ọ̀sán hmm. àánú wa. irinṣẹ́ oògùn kọ́ rè. ẹ gbogbo ẹ̀ náà lóògùn àtọkọ́ àtàdá. ẹ gbà. àdàtúmí ilé ọjà dèrè náà ni. òun ni. kí la fi ń mo mo fẹ́ kẹ́ ẹ fi àwọn kan kẹ́ wá fi oògùn búra Bo rọ́lẹ̀ ń pa pé forty àbí fifty thousand lọ sọ àbí bẹ́ẹ̀ kọ́ bó bá jẹ́ pé ṣe lẹ parọ́ ipe forty thousand lọmọkùnrin sẹ́ndì sí kógun rọra fẹ̀jẹ̀ yín wẹ̀. Ah, kí ni bá tẹ̀yìn ọmọ yẹn fà tẹ́ ìgbà àwọn ọmọ ádámọ̀ gbọ́ rí. ilẹ̀ o ọmọ kéènì àtẹ́bẹ̀lì. irọ́ ọmọ násárẹ́tì ni. ọmọ jerúsálẹ́mù ni. Ah, ah, kí ni kí ni mo sọ kéèyàn ọmọ bìlífù àrẹ kí lájọ ń gbénu létí. jẹ́ kí n sọ nǹkan fún ọ èèyàn ìgbọ́njẹ tó kọ́yàn sẹ lọ èmi mm. mo kọ́ níṣẹ́ nineteen. ẹ mọ̀ mọ̀ pé àgbà nineteen ni ọ èmi ti wá ní fọ́ọ̀n wájú mo ti di four one nine. four times four kìíní sixteen náà ò lè ní ti bá kò lè lè bá kó o mọ̀ bọ̀wọ̀ fún mi torí pé ìjọ́kọ̀ mi ò ní kọ́ mọ̀ mọ̀ fún mi di sí olè yìí o. ìní sí alápàrù ti ọ̀gá ni mo jẹ́ sí. ẹ ṣé ìgbà àbò kúrọ́ fún ọ pé forty thousand lè yan tán ni. oògùn búra. ebóde ọlọ́fọ̀ oògùn búra ah. tọ́ba ni o ti tẹnu mọ́ ju o o ti tẹnu mọ́ ju o ayé wande ìwọ ni o fò oògùn búra o. fún kí ni. nígbà mo lọ tán ah. tí mo kàn pa ìyìndà tí mi lọ tán hmm. èló ni àwọn ọmọkùnrin tẹ̀ fún ọ. tán tẹ̀. Eh, èló ni wọ́n ṣé sórí títí ọlọ́dà. rírọ̀ sórí agolo mílíìkì ni. orí agolo mílíìkì ni. wọ́n tẹ̀wó hmm. ìwọ ọmọkùnrin ò sì sọ́ra rẹ̀ tó yẹ kó fọwọ́ gba ẹlẹ́dàá rẹ̀ mú kọ́ ọmọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ pé orí rẹ̀ kò jẹ́ kó fi ojú sunkún ìyàwó rẹ̀. ọlọ́mọ jẹ́ fojú sunkún rẹ̀ lébi tó yẹ pé mo ní pé mo fẹ́ fi kàrámọ̀ sí kí n wá fi bímbọ àdèmòye kí n fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀. mo kàn sùn sórí bọ́nẹ́ẹ̀tì ni tó stáàtì mọ́tò ọ̀hún báyìí ọlọ́run ni ọ̀pá mi mi ló ní ẹnìkan ah! tẹ̀wọ́ mo sáré dìde ní pé ah, wá ni wọ́n tẹ̀wọ́ sí i wọ́n fojú olóore rẹ gúngi olóore mo jẹ́ sí i. torí bó ṣe ń sọ̀rọ̀ lọ ọmọ tí mo rí lára rẹ bí ìbọn ọ̀sìn ẹnu ẹ̀ dùn <laughs> tó náà bá rojọ́ lórí fíìmù tí ọmọ ṣe ọmọ pọ́ kótókótó pátá pótópótó ìbọn tó jẹ́ pé bí mo ṣe yí kọ́nà ìwọ́n ṣe bẹ́ẹ̀ mi ti lọ ni bákan tó gbójú jáde padà mọ̀kàn rọra gùn. lákàrà nítorí owó ah, kò tó fẹ́ <laughs> kí ló tún fẹ́ kún ṣe bí wọ́n ti fún yín lówó <laughs> ẹ̀ka ìlànà gbàgàdà tẹ́ sún ké kí ló ṣẹlẹ̀ ẹ kúrò jẹ́ bàbá ìbá ti bá yín kí ló ṣẹlẹ̀ tẹ́ sún sunkún ohun tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ wà wá lọ síbi kan ní jàre. ìyá wa ṣe nkọrin ni. ní nkọrin ẹ̀yin ní kẹ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́tí wá bú sẹ́kún kí ọ̀rọ̀ yín jẹ lè wí létí. Ah, ẹ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. wọnú mọ́tò wọnú mọ́tò wọnú mọ́tò ó ní o bá ṣe dòdò. kí ló ṣẹlẹ̀ olú kí lè lè. ṣéyàn kú ni. thirty thousand tí wọ́n fi fa omi sí ọmọ mi lára ni mo tún wá tí mo fi pàdé kiri mo ń járò mọ́dọ̀ mú ẹ̀dẹ̀ lójú ẹ̀dẹ̀. irú kí ni mo ẹ ẹ ẹ tẹ̀ má sọ̀rọ̀ jìnnà ẹ wá ẹ wá ẹ wá ẹ wá jàre. ẹwẹ má kú sí wa lọ́rùn kí ló ṣẹlẹ̀ báyìí. tí ẹ fún wọn lẹ fún ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ má rò pé bóyá èmi náà gallant tó bẹ́ẹ̀ mo kọ̀ pé kó má gé yín sí méjì ni o so kí ni mo wá ti wá kóra mi sí ìgan ọlọ́sàn ìbáyìí ṣé titan ṣáà ní problem yìí wà wò fún mi fóònù ẹ ta ló ní kí n jáde gan lọ́sàn. ṣé wọ́n lè bá mi pàjẹ́ èdèké vera tonic. ṣé ẹ ṣe èrè wọ́n mú mọ́tò ìfúnni jáde. bàbá mi ẹjọ bàbá mi ah, ẹjọ bàbá mi ẹjọ ẹjọ ah. bàbá mi ẹjọ thirty thousand two hundred àwọn ní pọ́s ti jà bọ́lẹ̀ ọjọ́ mẹ́ta. oya oya ee ee ẹ pàgá bí wọn bá yín kò sí time kò sí time kò sí time. zero zero three seven mm-hmm. four zero. Mm-hmm one two, three, zero báńkì aláwọ̀ aṣọ tẹ ìwọ. ó ti lọ ó jẹ kúrò mẹ ó ti lọ. bàbá mi ẹ ṣe hospital ni o kíní mo mo ẹ ṣe o àárín yìí o ẹ ṣe o ẹ ṣe o ẹnjì mọ́tò yóò ní nọ́ọ̀kì ẹ rọra o. bàbá mi ẹ ṣe mọ́tò wọn náà ló ti fọ́ lẹ́yìn wọ́n fowó ṣàánú lórí burúkú kiri wọn lè gbé mọ́tò lọ lè panẹ́bítà ẹ wọ́n ti bàjẹ́ gbàrà ní ìwọ. mo já ráǹkì wọn afẹ́fẹ́ ti fẹ́ kí ló wí ọ̀yà àṣejù lójú méjì ó pọ̀ ó pọ̀ lórí kórí. iye ọ ọlọ́ọ̀ni òjò òkú mọ wọn nù. kárátọ̀ ah, ọba sọnù kárátọ̀ ọba sọnù ọpọlọ ọba lùsì wọ́n ti fún wọn thirty sórí fifty náà ni mm. ètò wọlé oní kọ́kọ́ sún ọ wájú ní ọjọ́ eighty wọ́n á wò pé káyọ̀ bẹ́ẹ̀ tì í pé ká kúkú ya. ká kú ya ti méjì ọgbọọgba bó mi ká ṣe pin. bá ṣe pin owó ẹ bá ṣe pin. ọkọ mi ayọ̀ mi kó tó di páàpù olùfẹ́ fi kankan lọ kó lọ sànù wa lórí ọ̀rọ̀ ìlú yìí ni o. ó ti bàjẹ́. nǹkan tán ṣe fẹ́ẹ̀kì ni wọ́n ti wá ń ta lọ́wọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú ìjẹta ní ìsìn tí mo ní yìí ṣe tó ní alágídí ọmọ pé mi náà mo ní pé kó mọ ṣalágídí fún mi lẹ́kọ̀ọ̀kan pé wọ́n ń eh, dùn. ẹ̀ẹ́dọ́ kọ̀ọ̀kan ṣe wèrè. ibi pàlàpọ̀ lójú pátá eh. tẹ mọ́ ń fọwọ́ kọ́ tẹ mọ́ ń ṣe eh, lójú bí ìdí gangan lójú apètè gangan. ìmọ̀ ọmọ discharge ti ń jáde lára mi mo sì ní kọ́ ọmọ lámì ọ̀la ń bá ní kí n béèrè pé irú aroma wo ni mo ń gbé jáde ojú kínní àwọn ikú mọ̀ ti sọ́dọ̀ oúnjẹ eh, eh. wọ́n ti jẹ gbogbo ẹ̀ eh, ibi ojú wo ni à ah! bóyá mo tẹ ọkọ bóyá o ló ń fi bíléèdì ya pé ojú lè mọ rọ láti mọ bọ pátá pé ọkàn mọ tí bọ. àmọ́ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n mi kọ́ kì í ṣàgbálùmọ̀ tó ń jẹ́ kì í ṣe irú ọmọ ah, pọ́nmi tí ń jáde lójú ara ẹ̀yìn obìnrin gan-an ó pilẹ̀ lóòrùn lọ́tọ̀ sotí ó lóòrùn lọ́tọ̀ kò síbẹ̀ kò ṣe rí eku ọ̀fẹ́ràn rẹ̀ débi pé ah eku ọ̀fẹ́ràn ojú ìwé àmọ̀sùn bíi pátá tó ti yọ nísìn tó bá nanu mu tó bá ń jẹ́ ah eku ah tí ó tó mọ́ dùnnú mọ́ tó bá ń gbọ́ dùnnú mọ́ yìí tiẹ̀ dùnnú mọ́ yìí tiẹ̀. kí wọ́n ló dé tí wọ́n yìí tì mí bẹ́ẹ̀. ṣé ṣé mi tí wọ́n yìí jẹ mí bẹ́ẹ̀. èmi ọ̀fẹ́ lú ọ̀gbọ́n ni ìtajẹ́ lájẹ pé ìrìnsẹ̀ àmọ́ kanjú jẹ́ lójú ìrora àmọ́ ẹ̀yọ́ sí i. <laughs> tó ti yọ àìpọ ọmọ eléyìí wo bí wọn bá rí tọ́lá ni wọn lẹ̀ wọn lè kó bẹ̀ wọn mọ̀ gbé inú ni kò sí wàhálà tó ti yọ nísìnyí sórí mm. gbogbo ẹ̀ lọ́ra àti bra ọ̀rà bra mm. ọ̀rà pátá ìwò tó bá kù àwọ̀tẹ́lẹ̀ tó ti yọ mm. nísìnyí tó ti ń bọ̀ sí. àwọ̀tẹ́lẹ̀ tó kọ̀kọ́ máa wọ̀ kọ̀kọ́ sọ̀lé táìtì tó ti yọ gbogbo ẹ̀ lọ́ra kí ni àṣẹlẹ̀ ni pé. ara foodstuff o àròjẹlè. tàbá sì ti lọ ṣe bàràǹdà mi wá bá ti lówó ara fita di fita mo fẹ́ ra. mo tẹ̀ fẹ́ ọmọ àtòmí tútù so ti yọ ní ìsìn ọmọ ta omi tútù ah, mm. sórí èmi náà wà yọ twenty thousand sórí pé mi ò sọ pé ń ra aṣọ mo sọ pé ń ra bàtà ṣùgbọ́n owó fàájì ń fàyọ twenty thousand. o fẹ́ ṣe fàájì. bẹ́ẹ̀ni torí ọmọ tó bá ṣiṣẹ́ Yéwándé ọ gbọ́dọ̀ lásìkò gbádùn mm. ayé tí mo ṣe lọ bí tá a ti rówó tá à ń pín yìí ó ti kúrò lára mi mo fẹ́ gbé mi ìlú kí mi náà délé ọtí kí n mọ̀gò bíi mẹ́rin tó ti yọ nísìn kí n sì gbẹ́jà wájú kí mi náà mọ̀ jẹ́jú olókè. ti orí burúkú kankan lé mi lórí ó fẹ́ lọ mu ọtí kó o lè yó kánrin kó wá dé ilé kó mọ sí orí burúkú káàkiri kó o mọ ní pé kí n bọ dín ẹ̀fọ́ kí n bọ kí kó mo soríṣiríṣi kó wá mọ bì káàkiri ìní agbára àti kó èbì ìlé kó ebi. ó ti yí ọmọ wa mi èmi ò ní yóò yóò yá sórí tí n bá lọ lé ọtí tí n bá yóò wálé kọ́ gbà pé ìfà ti mọ̀ mi tí n bá ti rí ọtí fa ẹ̀fà torí bá ìwù méjì ẹ̀fà torí bá ìwù lẹ́yọkẹ́ mi náà mọ̀ dẹ̀ ni tó ti yọ fún gògóńgò lélẹ́yìn ọtí ìfà tó ti yọ ṣùgbọ́n tọ́jú ọpọ́ owó ara mi tíwọ́ náà mọ̀ mi kí n tó lè mu ọtí ìgò méjì inú owó ti bá dé lọ́wọ́ ah ìyá mọ̀ fi renu ni táwọn tí ọ̀rà fún mi ó fi dé tó ti yọ bẹ́ẹ̀ ni èmi ti gbọ́ tí tó bá lọ gbọ́ tèmi ah, àmọ́ kínní kan lọ bá dé bó bá ilé lọ ṣe fàájì tó mọ tí yóò tó mọ tí yóò kẹ́rin tó wá ń ṣe dáadáa tó ń ṣàgà tó ń ṣe gbogbo ẹ̀ wo o tójú orun dojú kún ni eh, eh. torí ìmọ̀ràn rẹ̀ báyìí ń tu bí ẹni tó ń tu adìyẹ òpìrò ni ń fún ọlọ́run pa okú gbénu yányán fínfín. ọ̀sẹ̀sẹ̀ máa sọ. So tó ti yọ àsìmọ́ tèmi náà lójú sọ wá ilé lè tí ọ̀dọ̀ abọ́lé tó promise mi pé tí n báyìí mo ti yó pípa lọ̀rọ̀ mi jẹ mọ́ èmi náà wá fún ọ ní promise mo wá fún ọ náà ń garanti tí n bá ti yọ látọ̀ ọ̀kan tí mo ń fọn ọ bọ̀ bí orò tí n bá ẹsẹ̀sẹ̀ gàtà gàtà ìwọ kan lọ́ra dìde kọ́ pa àwọn wọlé kọ́ kan gọ́ sẹ́nu ọ̀nà yìí tí n bá ti ń nàrùn bí ọrùn ọgbà báyìí kó lé e mu kó sá káfà mọ́ mo ga tiẹ̀ tí bá tó dọ́dọ̀ lọ́tọ́ lọ ni kí ló dé tí mo fi tètè wá n sọ pé èmi mo promise Yéwándé. pé kò pa ọ. pé mo ti mo ti yó. ṣé wọn náà lọ́wọ́ aṣọ fadájọ́ ní kóòtù tó bá gbé mi lọ. ẹ ẹ ń dùn òdì ọ̀nà ṣùgbọ́n wọ́n gba lọ́ọ̀yà lọ wọ́n sáré gba lọ́ọ̀yà ni torí mi ò tún máa sọ fún lọ́ọ̀yà lẹ́pẹ́ tó o bá dé o wọ́n mọ̀ bí ọ lè rí ẹjọ́. pé kò fún ọ pè mí náà kọ́ ló ń sọ ìwà bọ̀. irọ́ ẹ tó bá ti pààyàn. tó bá dọ́dọ̀ lọ wọ́n sọ pé mi ìwọ ló bóò ní ìṣèwá sí ń kọ́ọ̀tù ta ni ó dìfẹ́ǹdì mi. ẹ lọ́ọ̀yà ń bẹ lọ́rùn ẹ ó tóòsì àwọn òkú ẹgbẹ́ rẹ àwọn òkú tí ọba dọ̀rùn padà ìwọ náà tóòsì àwọn òkú ebi kò lé lọ́ọ̀jìn náà yín dùn òjì ọ̀nà. ẹ dàpọ̀ ẹni tẹ́ ẹ wí ìhùnsẹ́ ilé tó ń sọ. mo sọ pé òlé rẹ ni tó bá wá. àṣì ọ̀rọ̀ lásán lẹ̀ sọ. sáláyàn lé ní yín mo jọ́ mo rogún yín tẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ kí lè rẹ̀ tẹ́ jẹ́nu kó lórí mi ó gbé gbùrùgbàjà kí ló ṣẹlẹ̀. wo kó o ṣàròyé látẹ̀lé dọ̀la orí ibi tí wọ́n dúró léwu náà ni wọ́n dúró lé. ẹ̀yin kẹ. àmọ́ tó bá fẹ́ rẹ́ni tó wá wá o àfi. àfi kí ni tí mo ti múra yín èmi alára ti ṣètò jàǹbá kékeré kan bẹ́ẹ̀ bá ti kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀ni jẹ́ eré tí mo fẹ́ rí èyí ṣe yín jàǹbá o. àná ò lè rẹ́ni tó wá wá. àfi tẹ́ ẹ sì sọ ó yé mi dáadáa. ò lè rẹ́ni tó wá wá o òun lẹ́nu tó bá wá. ìwọ ni. kí ló ṣẹlẹ̀ ṣé mo ni lábẹ́ gbọ́ oníbàárà yín ni kí ló fẹ́ máa ṣàṣeyín sí ní sì ẹni mo rí rè ṣé wọ́n mọ̀ pàfin ládùúgbò àrùn fún mi ní báyìí. ẹ dà ẹni mi ń béèrè kan kì í ṣe pé ẹ mu wòròkùtù kẹ tó sùn. èmi tó ń gbé mi. mọ́dà ló ń ti ọ̀jẹ̀ wò ó pẹ̀lẹ́ aláìsí. ta ló tún kú lọ́dọ̀ yín. mọ̀ bínú wo ẹ ti ń jẹ́ kí ní yọ ọpẹ́ jù náà ni ọ̀tọ̀ ni tó ń ọ̀tọ̀ ni ti wo aṣọ ọ̀jọ̀kún nípa o àwòdì òkè jíjọ àfàyàfà ńbo ló ti fẹ́ pàdé léyìí kí ni pàdé dj sikin àti ọba solomoni kò papọ̀. àwọn jọ influencer jọ làwọn méjèèjì wọn pàdé ara wọn gba àwọn jọ ní dẹta alẹ́ lẹ́yìn ni mo rí sẹ́ẹ̀ ah. ṣé bí wọ́n ṣe ń gbọ̀ bí àti èkú rẹ̀ tó dé fìlẹ̀ ẹ̀yìn. tẹ bá tún náwó sọ́dọ̀ mi n bá fún yín kúkú. ẹ eh! ẹ eh! eh! ìbà tí o yóò tọwọ́ mi yẹ o. Ah! aláìmọ̀ sọ̀rọ̀ ṣàkàṣàkà báwọn. èmi ọ́fíìsà. ìwọlẹ̀ kan pariwo ìwọ ọ́fíìsà ìwọ ọ́fíìsà bọ́bá jẹ́ ọ́fíìsì ẹbí lọ ààyè rẹ nu ni ọ́fíìsì tèmi náà mo wà yìí náà. I gan no rank yẹ. ayo tó. wo àìmọ̀ ṣe bá ń bá gbófinró sọ̀rọ̀ ó dàbí èpo ọmọ òfin mm. ọmọ òfin ládọ̀dà. yóò ní lọ́rí sí mi. yóò ti yín náà. òun ni ọ ni ọmọ pa gbófinró ni olójú tó o lè máa bá sọ. àìwò Ah, àmọ́ sọjọra wọn ṣá ọkàn jẹ́ pé bẹ̀rù bá kọlẹ̀ tó bá kòkè ó níbì kan tá a tún gbé e sí hmm, àṣẹ ọjọ́ kúnúgbà àwòdì òkè òjèjò àfàyàfà àbámọpọlọ tí ọjọ́ kọkàn àjọ ẹ. Hmm, àjàṣà. ń bá bàmí. ìjọ tí ẹ mọ iṣẹ́ kan tí ń jẹ́ mọ́rídìí mi. mọ̀mọ́ wọn dáadáa. ṣé o ò sì ṣe ń tọ́jọ mọ́ bẹ́ẹ̀ tàbí kó o rí i. bá mo mọ̀ ń pa ẹ̀ ṣe wọ́n pé gbogbo iṣẹ́ kọ́ ní kọ́ lọ́dọ̀ yín ọ̀rẹ́ mi ṣọlá tí wọ́n bá náà ń ṣe iṣẹ́ ìṣègùn mo ti kọ́ lọ́dọ̀ rẹ̀ mo mọ̀ ń paṣẹ márídì mi mo mọ̀ ń pa ẹ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣọlá bàbá tiẹ̀ ń dálejò lóhùn. àbíbù ọ̀n lọ rèé gbé àkáǹtì bàbẹ̀ ọ̀ ń jí iwó ọ̀ ń gbórí ìjó. ara kìtìkì kò tiẹ̀ gbé fún mi kì í ṣe kó gbé fún mi níbi tí fi ń ṣe fẹ́ nìkan ibẹ̀ ni èmi náà ti wò bẹ́ẹ̀ mo ti kọ́. bẹ́ẹ̀ ló ti kọ́ ẹ kárí. Àjàsá ẹ má bínú ṣé mo bí ọ ni àbí mo dá lóòdù rẹ ní play store. Ah, kò yé mi ah! kò yé mi mo jọ yín ni bàbá mi. àbò ah, ṣe jọ mí náà dá mo ṣe bàbá rí òtú ọmọ wà á nàgà lọ rè mógùn mi mọ bínú ẹ o ti wá dálejò lónìí lórí rẹ tí wọn náà ti ṣe mọ́rídìí mi fún èèyàn kan àbí bíi méjì ẹ ah! eh, mo ṣe é ilé mo ṣe gan níjọ̀hún ẹ̀yin lẹ́nu wá wá. akínborí lorúkọ tí a pè fá ajàgẹ̀ẹ̀rẹ̀ lorúkọ tí a ń pe àrùn ẹyẹ láti ń sapá fògàfògà lórúkọ tá ń pa àwọn ìyá mi àgbà ẹ̀yin ìyá mi o mo pè yín lónìí ẹjọ́ ojú mi ṣe mo ṣèbá yín o ẹjọ́ ojú mi ṣe mo jáwé ọ̀pẹ dání ẹjọ́ pẹ́ mi sáyé mo jẹ́wé oríjì gbogbo ohun tí n bá ṣe pátá ẹ fi jì mí. epo nìrọ́jú ọlọ́bẹ̀ ẹjọ́ rọ̀ mí sówó ẹjọ́ rọ̀ mí sọmọ àtàìkú tí ṣe baálé ọ̀rọ̀ mo rúbọ ikú lẹ́ni ikú ò gbọdọ̀ pa mí nítorí pé kú ní jẹun ẹni kó tún pa ni mo rúbọ àrùn àrùn ò gbọdọ̀ ṣe mí àrùn oníjẹun ẹni kó tún pa ni. ẹ sọ̀rọ̀. ẹ jọ ẹ ilẹ̀ bàbá ni mo béèrè. Hmm, bàbá mi. bẹ́ẹ̀ni. bàbá ò sínlé ṣùgbọ́n ẹ tún bá bàbá. ẹ jẹ́ láwọn ọdẹ tí ń pa ń bẹ̀ òun <laughs> èmi náà kiri inú ayé ohun tẹ bá bá wá òun ni ẹ sọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi kan lójúwe bíbá ẹ̀ fún mi wọ́n ní ẹni tó tó kọ̀yà fún ni ni wọ́n ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe wá. ẹ ẹ lóòótọ́ ni àtàyà àgbẹ̀kọ̀yà bàbá mi ti wà tó fi dé ayé olúkọ̀yà èèyàn kọ̀yà lókè ọ̀yà inú ká kọ̀yà fún ni lẹ́gbẹ́gbọ́ no be dem play ọ̀gá ni bàbá mi àkọ̀yà ah! gangan ni wọ́n bí wọ́n ti sọ̀rọ̀ wọn fún yín ó kàn jẹ́ pé ọ̀nà tí wọ́n ń gbà kọ̀yà fún yàn ni pé ẹni táyé bá ń ṣe bàbá mi ó kọ̀yà fún táyé rẹ̀ ó nítumọ̀ bẹ́yìn ọ̀rọ̀ ọmọ bí kí wọ́n dí èèyàn kó má rọmọ bí báyìí bàbá mi ó kọ̀yà fún tí ó sì rọmọ bí àwọn kọ́tà bá mi mọ̀ ń ṣe ni. ẹ̀gbọ́n hmm. èmi ò wá wá kí wọ́n ṣeré fún mi torí hmm. ayé mi dá níwọ̀nba hmm. ìwà ìkà lèmi fẹ́ ìkà ni mo fẹ́ ṣe fún ẹni tí mo mọ ẹjọ́ rẹ̀. Ah! wọn ò lè ṣe wọn ò lè ṣe ẹ ṣùgbọ́n má fò yá tẹ́lẹ̀ mi náà wò yìí èmi gan ni wọ́n ń pè ní àgbà ìka ẹ bá gbọ́ àgbà kà tí ń rókù kà tí ń tà ń pa èmi mo ń jẹ ẹ wo ìwà ká pọ̀ lọ́wọ́ mi mo ń ṣe ìka ṣòfò láàrin mi àti àṣírí tí wọ́n fi sọ́wọ́ ní o ẹ mọ́ pariwo mi fáyé gbọ́ o ìdíwé tẹ́wà gba rédíò stage kan lọ tẹ́mọ̀ lẹ́yìn. ọ̀nà ọ̀nà ẹ̀ lè gbẹ́nu sí Mike. èèyàn tí mo ti ṣèkà tí mo ti ba ayé ẹ̀jẹ̀ one to forty three. Ah! wèrè rí nínú káṣe kàmúyàn. èèyàn fò ní ibẹ̀ ṣe wà. gan mi gan mọ ẹ fúdi eléyìí ẹni tẹ mú rẹ wá yìí ìka tẹ bá fẹ́ ṣe fún òun ni ẹ sọ kí mi sì bá yín ṣe. ẹ wo kí mi ìfẹ́ nǹkan tó pọ̀ mo kàn fẹ́ kẹ bá mi fi àìsàn ráńpẹ́ kẹ̀ fi dá lọ́la ni. ṣòro pé nǹkan gidi kan lẹ fẹ́ ṣe ni ẹ ní ti sọ pé ká ní jẹjẹrẹ mu àbí kó ní stroke ṣùgbọ́n ráńpẹ́ lẹ sọ eh, eh, ráńpẹ́ lẹ. gbogbo iye tẹ bá dẹ̀ fẹ́ gbà hmm. mo rẹ́dì láti fún yín ẹ̀kan bá mi fa àìsàn dagúnlẹ̀. ráńpẹ́ ráńpẹ́ eh. ah kéré gan àìsàn lóòótọ́ àìsàn pọ̀ àìsàn pọ̀ oríṣiríṣi stroke ń bẹ a lè ní ọmọ yún ra kiri a lè ní kó mọ̀ rorun sùn tí ó mọ̀ pariwo orí mi o ẹsẹ̀ mi o hmm. ṣùgbọ́n ẹ̀ṣá mi ò mọ̀ orí yìí tí ń fi dóńtọ̀ ń lọ́la ṣòye ṣùgbọ́n owó mi wọn ẹ̀gbọ́n hmm? gbogbo iye tẹ bá fẹ́ gbà agbára lọ́hùn ká èmi náà ò kéré nu ayé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> ẹ kéré lóòótọ́ ẹ pọ̀ ẹ pọ̀ ẹ pọ̀ ṣé ẹ lè san thirty thousand. Ah. máa fún yín fifty k. Ah! fifty thousand wọ́n fún yín fifty k ah, ẹ kí ni. ayẹni yíwọ ti bàjẹ́ o ẹ̀gbọ́n yíwọ fàìsàn báyé ń tọ̀ fún jẹ́ o. mi ò mind. I <laughs> Where àìsàn o Where are gbéra dìde gbéra dìde o ní báyìí báyìí sàn ṣe ah, wàásù tán. máa fún yín ah. kí ni you nǹkan tẹ máa need bóyá be picture or something. He left me mi pè náà àwọn tó bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ka ni máa ń lo fọ́tò yẹn kan tó ṣe yẹn ń ka gbogbo ilé òkè mi. headquarter lẹ́yìn wà rẹ̀. Ah! general overseer àwọn ń kalẹ̀ wò yìí bí mo ṣe wà yìí n ì fẹ́ fọ́tò n kò sí oríkì ẹ̀ ni ẹ fún mi àti oríkì ìyá rẹ̀ yìí fẹ́ mọ orúkọ ẹ̀ gan bóyá yìn dé ni o bóyá yìn dá ni o ohun tí mo fẹ́ nu ẹ má kò ní ayé fọ́tò òní dà ẹ kàn fún mi lóríkì ìyá ẹ̀ àti oríkì tiẹ̀ ó ti lọ. ìyẹn kéré so báwo ni payment by cash lè fẹ́ àbí transfer. cash. ire ni wọ́n ṣe wọn ò ní ṣe ká bíre bá dìbì ìpàdé dọ̀hún o. ẹ dákun ẹnu mi lé ẹ̀kan ti máa gbọ́rọ̀ ní báyìí. <laughs> Ah! èmi àgbà kà bí ilẹ̀ bá dìbì kàdé dàrún lọ. Àdìgún ó ṣe ráàyè tèmi nu ẹlú Àdìgún níbo ló wá gbé fóònù sí látàárọ̀ téèyàn ti ń pè ọ́ ní kí ni mo fẹ́ wá ra àwọn lẹ́kùn lẹ́jà kan ní oje ṣó ti dé sọ ẹ ẹ ó dà ó dà mo ti gbọ́ ńdọ̀dọ̀ rẹ láìpẹ́ ńdọ̀dọ̀ rẹ láìpẹ́ ńdọ̀dọ̀ rẹ láìpẹ́ ṣẹbẹ́ lórí asín asín tó lóyún ni o kán tó pa èyí tó lóyún kí wọ́n tó pa ọ̀dà ń bọ̀ ńdọ̀dọ̀ rẹ. bí rẹ bá dì bí ah, ẹdùn náà gan ẹ dákun nígbà tí mo sọ fún yàn pé kó san thirty thousand tó wá san fifty thousand ṣé kò yẹ kí n jíṣẹ́ ọ̀kọjá ibi tó rán mi ó san fifty thousand wọn á fàìsàn lásán ṣe yàn ìyìn ní fàìsàn lásán ṣe yín pa ni yín pa dànù yín pa tẹ́ pé wọ́n tún ní mọ ibi tí kò ẹ̀ ti wá ọ̀sẹ̀ mẹ́ta péré ni kó fi rùn lórí ẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta ni kó fi rùn lórí ẹ̀ lẹ́yìn ẹ̀ báyìí yóò kú yóò kú pin ní bí àtùpà wọn ò tún wá ní rẹ́ni tó pa torí iṣẹ́ má rí mi ní í ṣe kẹ máa wádìí mi dèdè ń dọ̀la ẹ̀ ní ríbi tí kò ẹ̀ fi wá èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n ẹ dúró náà o ìka <laughs> ah, ṣe wá rọ̀ mí lọ́rùn báyìí ó láti jẹ́ pé wọ́n lọ́run ṣe ránà bíi sí mẹ́ka tó rán Jésù sí Jerúsálẹ́mù ìka ló rẹ́ mi wá sílùú yìí láti wáá ṣe nígbà bá kú tán wọ́n mọ̀ bù èmi náà ni àwọn tájọ́ ń ṣèkà tó jọ ń kà lágbàáyé wọ́n mọ̀ gbẹbọ wá sórí orí tèmi náà pé àgbà ká o agbẹ́bọ̀ rẹ fún ọ o ah ní ìní jáwọ́ sí mi kí mo ṣe kà ní mo kàn fẹ́ràn ìrìn mo kàn fẹ́ràn kí mo ṣe kà ní mo ní ìṣe kúrò. ẹ ní o ìbí ládọ ìyàlẹ̀ yín jẹ́ ọ̀dà á lè ẹlẹ́yọrọ jìnnà kó tó di pàáfàbọ̀ bá díẹ̀ ìgbà tí wọ́n fẹ́ ṣe kí níwọ̀n ẹni tí wọ́n ṣe fún ó kọ̀ owó wọn fún ọ àbí àwòrán wo wọn fún ọ torí bá a bá ṣerú iṣẹ́ bá ọ gbàwòrán tàbí kó gbọ́ ọkọ̀. mo ti sọ fáwọn ọ̀nà pé kátàkátà wọn sọ ní ìgbà wo ló máa bàbá mi o orí kì í yá ẹ àtòrí kì í ẹni òun òun mo gbà mo lè parí iṣẹ́ òun wọn ò làwòrán mọ́ bàbá iṣẹ́ ti ju báwọn lọ iṣẹ́ ti kọjá abẹ ní ìgbà àwòrán lọ́wọ́ wọn. kì í sí wàhálà ó kọ̀ wo ni ó kọ̀ tí wọ́n fún wọ ó fi hàn sí gbangba ni pé kèé sí wọn. Akànjí ni oríkì ọmọkùnrin tí mo ṣàṣẹ̀hùn sí ìyẹn wọn lásì ní ìyá rẹ̀ ẹ eh, ọlọ́run ṣeun tọ́lá àwọn bí ó kọ yan ọlá yan ọlá bá wọn kì í ṣokọ tòṣí ni mm-hmm. àwọn bí ó kọ ọ̀nà tápà báyìí ni. Mm-hmm. Mm-hmm. Ah, ọ̀nà tápà nìyá mi ah, yan ọlá sì nìyá mi jẹ. ah àjọ wà ní tí bá ń pè mí báyìí máa sàn ni wọ́n ń pè mí. Ah, ojú ọjà àjọ wà ní. bàbá lè pè. bàbá mi ni àjọ wà ní bẹ́ẹ̀ dàtẹ̀ wà <laughs> ní síbẹ̀ náà iṣẹ́ tó ọkọ̀ tó ṣe fírídọ́ọ̀mù ṣó yẹ kó o máa gba ọkọ̀ olóko kó o máa lọ rèé ṣà eh. ìwọ ni tó ṣà sí nìyí. ara bàbá bàbá mi ní sùúrù ṣe bí ìyàwó ní jẹ́yìn ọ̀la ṣàkàndí làwọn ń jẹ ṣe bí ládọjà lẹ́yìn jẹ́ ah. orúkọ ìyá papọ̀. bàbá mi gẹ́gẹ́ ládọjà. bàbá rẹ ládọjà eh, àkànjí wà gan. èmi gẹ́gẹ́ la. Ah! àjàṣà. ọwọ́ mi ti yín ti bàjẹ́. so ọwọ́ mi ti yín ti bàjẹ́. you are the Ajasa the wicked boy you are the ajasa the wicked boy. Ah! Yeah! Yeah! Wo wo wo wo. Yéé! Wo wo! Yéé! Bájọ́ ní kò jíjọ! Bájọ́ mi o! Bájọ́ mi o! Yéé! Ẹni kò jíjọ! Ẹni máa wọ! Ẹni kò jíjọ! Ẹni máa wọ! Ẹni kò jíjọ! Ẹni kò jíjọ! Ẹni kò jíjọ! Ẹni kò jíjọ! Lọ́sọ̀ lọ́wọ́ yẹn lọ́sọ̀ lọ́wọ́ yẹn. Ọ̀pá mi lọ́wọ́. Ṣé kò kú ni kú? Bẹ́ẹ̀ni o jíjọ! Bẹ́ẹ̀ni o jíjọ! Ẹni kò bá kó kàwé o. Kò kàwé o, kó wọ́ bọ̀ kó. Aláìníláàkẹ́ ọmọ. Bẹ́ẹ̀ni o jíjọ! ọmọ ẹni ọba jọ ni àbáyọ àjàsá. Ah, ah. bábẹ́ dàkú ẹ bá kó ọ̀ka ọ̀ka kó sọ rí ẹ bá kó ẹ dákú ẹ bá kó. ọ̀ka àbúrò ọmọ ọkọ òpònú aṣọ ni lẹ́nu ẹ wo orí ẹ̀mí agolo búrẹ́dì ọdún bá lákòóbọ̀ ọmọ nìwọ àwọn ọ̀tá ló ti bá gbogbo èèyàn ọ̀dà ah, ní ìsinyìí ẹni ó ah. ní ẹni ó tilẹ̀kùn òun náà ní kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ bó o ló ṣe ṣì. lálọ́jà lálọ́jà lálọ́jà wọ́n lálọ́jà ikú ni lẹ́yìn rẹ̀ ikú ni lẹ́yìn rẹ̀ ikú ni lẹ́yìn rẹ̀ dídé dé dídé kó dídé kó wọlé lọ wọlé lọ wọlé lọ. ṣé mi mo bí ọmọ ìyá mi mo dá lóòdù ẹ ó dàbí pé mo download ẹ̀ lọ́nláìn ni o. nínú rẹ́kọ́ọ̀dù mi nínú ayé ibi àtẹ̀yẹ́ ti jọ jàre tí mo ṣe yín dé nímú mo mi sọ pé imú ẹ̀yẹ ọmọ mi lẹ́nu. ṣé wọ́n la sínú mi ni mo jẹ ni. ẹ jọrọ mi jọ èmi ni mo fẹ́ ṣe kàfọ́ wọn yín bá mo fẹ́ gẹ ní mo jẹ. ẹ má gé mu jẹ má gé mu jẹ ọ̀rọ̀ rẹ ti ní ọ̀nà àbáyọ nígbà tó ti jẹ́ pé ọ̀fọ́n àtòfírù nàmí iná ló gé ọ jẹ ọ̀rọ̀ rẹ ti ní ọ̀nà àbáyọ ọ̀yá jókòó àsìkò ti tó tọrọ rí lójútù bí mo ní kí n pè ní ìsìn kí n bí pé kí lẹ́rọ rẹ̀ bó ṣe wà ó lè tí ni kò lè ṣì agbára rẹ̀ ọ̀ka àmọ́ ẹni ó ṣàfẹ́ẹ̀rí fáyán òun náà lọ ṣàrìnà fadìẹ ẹ ẹ fira rẹ lọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ ti dé. ikú ọyẹ lórí ẹ nígbà tá a ti mọ bí ikú ti wá sọ̀rọ̀ mi ti yọ tọ́ kàn sẹ́mi sí ni pé <coughs> ọlọ́ọ̀rẹ́ <coughs> wá ẹwẹ ikọ ẹjẹ kan fún yín ní sóbò. sóbò láàárọ̀ tẹ́lẹ̀ ọ wà. ajásá ajásá. sa. mi. àgbẹ̀bẹ̀. bàbá mi kí ẹ fi bàbá mi. wọn bá mi sọ̀rọ̀ ìrànlọ́wọ́. Ah. ní bàbá mi kọ. ẹ ti bá sórí bàbá mi. ààyè yóò bà jẹ́. Ah. tí yàrá bẹ ti bàbá mi sáré jẹ. Ah. bàbá mi bàbá mi. àbẹ̀bẹ̀ àbí kí ilé jẹ ni. ó rẹ̀ kí bàbá ti lùkèwé. bàbá mi wà. wọ́n ti lùkèwé. ẹ ti wá bàbá mi. ìwọ ló ń ṣe mí. ayé yìí máa bàjẹ́ ni. ayé ló máa yẹ. tí yóò rú jégéjégé lọ́wọ́ mi. ìjọ yẹ yí pé ìjogún bàrà gidi. Ah, ẹni kan wá bá mi. ayé yìí kí ni sọ́mọ́ fi pa mí lẹ́ẹ̀kan lélẹ̀. àbí àbí àbáyé mi. aláìsí oṣù ẹ̀lẹ́ ni. ẹni kan bẹ́ẹ̀ pa bàbá mi. ẹni kan bẹ́ẹ̀ pa bàbá mi. Ah. Ah. fún mi lẹ́rọ̀ kiri tó ṣe fún mi. bàbá mi tó bàbá mi. mo ní mo rí o mo rí rí ẹgbẹ̀rún máìlì o. ẹ ká sùn. mo ní mo rí o mo ra bouquet ọ̀kẹ́rẹ́ mo ra parí mo rórí olóńgbò látẹ̀ kò sóhun tójú òníri tán àǹtí àǹtí ẹ ká sàn. ẹ ká sàn. ẹ ràn ẹ jọ ẹ afa saheed ni mo béèrè. afa saheed afa saheed kan kò gbé bí yìí rí o ṣe bí bíbá ni àgbàkin ní odò fùfú. bẹ́ẹ̀ ni ìbẹ̀lẹ̀ wà yìí. bíbá iná náà ń gbé afọ́sàìdì tán dúdú ọ̀n sọ́ra wọ́n máa ń dáwọn èèyàn lóhùn báyìí wọ́n máa ń ṣiṣẹ́ fún yàn. ṣé ẹ ti wá wá bí yìí. mi ìwá wọn wá sí bíbá yìí ṣùgbọ́n wọ́n ní bíbá yìí làwọn ń gbé mo dẹ̀ tún ti pe nọ́mbà wọn kò tún ń lọ. àǹtí ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn ti gbà yìí tí wọn gbowó pọ̀ lọ́wọ́ yìí Ah, ó má dàbí kan ti gbá mi ẹ àǹtí ah, èmi ti bá mi mo ti bẹ̀rẹ̀ ẹ àǹtí mo ti kú eh, mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí tó yẹ lọ ẹ àǹtí ẹ wá náà. Hello ọ̀gá mò ń gbọ́ yín. mo ní kẹ́tẹ́kẹ́tẹ́ kí ló bá mi sọ̀rọ̀ do you realize that you are front of the general officer èmi ni wọ́n bá ọ̀nà ìṣẹ́ni yọ̀dọ̀ ọ̀dọ́ sí mi first of all kí ló ti ọ̀jẹ̀ sẹ́ tá a sì họ́ọ̀lù yìí mọ́. ẹ wo kì í ṣẹjọ́ àwa náà ọ̀gá wa ló ní ká má san fún yín mọ́ ọlẹ́yìn kọ́lẹ̀ lẹ́tọ̀ àti mọ́ gba táàtì pé báńkì ni ká má lọ lè san sí. ọ̀gá yín ni ẹ má sanwó mọ́. bẹ́ẹ̀ni. sọ́gà ah, ń ṣe parí ìwé ni kẹ́ má san táàtì má bì ṣé ọ̀gá ní sọ bẹ́ẹ̀ fún àbí. ẹ wọ́n ní kí ló kàn yín pẹ̀lú àgbà táàkì. Ah! níwájú ìjọba lọ tó ń sọ bẹ́ẹ̀ ìwọ náà tó ń lẹ́nu ọ̀tí ẹ̀ wá ọ̀dà pè rárá ọwọ́ ń pé wọ́n ní kaba kaba sanwó mọ́. ìtọ́ ni ká sọ fún yín tẹ bá ti dénú. mo jẹ́ kí n sọ fún ọ ọ̀gá yín bá mòfin ìsàlẹ̀ kò mòfin òkè sọ̀rọ̀ mi yẹ gbogbo gbogbo làmá ti ṣiṣẹ́ tó ti yé nìsí ẹ àwa tó ní nnd táwọn àwọn ti ń fagbó irú wọ tó ṣerun bí kúbìlà àlẹ àtọ́ṣerun bí wèrè yìí ó yẹ ká lọ tẹ̀sán ọpọlọ ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó ń jẹ ọba tó ń gbóúnjẹ tí ọba tó ń da wọn náà lu atọ́láǹfààní àti ọ̀dá wọn dó àwa tó nìyẹn àwọn tó ń mọ́nítọ̀ àwọn datẹ́kà tó bá forí òkú jẹlẹ̀ sọ̀rọ̀ mi yẹn ti kọjá kiri yẹn pé bí ọkọ̀ bá ọkọ̀ tó bá gba one way á tún mú wọn tí wọ́n bá gbé ọkọ̀ wọlé láti ọ̀nà sẹ̀mẹ̀ tí wọ́n bá gbé gbá tó yẹ kí wọ́n gbé gbà á tún dá wọn dó customer area tó fi jẹ́ pé general hall là á ṣe ọfà general hall ni. ọfà general hall ọ̀gá wa ní ká mọ̀ sí owó mi ì tí ì fojú ẹ̀ kí ni wọ́n sọ láti ẹ̀dìkọ́ta. ẹ̀dìkọ́ta rẹ wo ọ̀gá náà pè ní ìsìn pé ká bá wọn wá mo tẹ̀sí ṣàlàyé òun òye mi páwọn wọ́n ọmọbìnrin kan àbí nǹkan pé wọ́n sàn ní àmọ́ bọ̀ báyìí nìsín. a máa bọ̀ bọ̀ èmi ni wọ́n ni wọ́n rìn wọ́n fẹ́ kọ́ lọ bá àwọn owó lóṣù nì ṣé ètò àyà rẹ̀ gan àbí ètò ìṣe pẹlẹbẹ. jọ wọn gbé ọ sí pé obìnrin ni ó sì aláìkí gbogbo bí àwọn olóṣù àwọn aláṣàásì àwọn alẹ́sì tí wọ́n sàmọ̀ ilé àwọn ilé aṣẹ́wó gbogbo ìta ti mú ọ̀la alọ́gà sínú títí sọ̀tàn wà ní wọ́n mọ owó lóṣù. ẹ̀mọ̀ ẹgbẹ́ ìṣiṣẹ́ ìṣàwọ́ ní bẹ tètè tí ìrònú òní lọ bẹ̀ ẹ̀dẹ́kun bó bá rẹ̀ bá ń sojú ṣé àárẹ̀ ṣèdájì ara ni hmm. ara wọn mọ ọkọ̀ á ní gbé pọ́npọ́n ara wọn ò gbé pọ́npọ́n wọ́n sàní àbáwọn wáyàn kan sì ní ẹmọ bọ̀ ní ìsinmi ìjà lọ. o ká tó wà lè lọ ìjà eléyìí tí tọ́lá gidi ìgbọ̀nfẹ́ ká yẹn jù rẹ. yóò sọ pé sèwọ̀n ní ẹ̀rí ni ọ̀gá òun ọ̀gá òun láwọn gbọ́dọ̀ sanwó síbi kankan mọ́ kíní mm. kankankan bí n ti wá yin sébè ní yin sébè ó rà pé ọ̀gá rẹ̀ ṣe parí nc tàbí parí master rẹ̀ mm. yà wá yẹ pé general wa. ẹyà jàre. ẹyà fọlọ. gbogbo akílẹ̀ ló ṣe ọ́. àlọ́ gàrà ti ní ká máa sanwó fún yín mọ́. ìwọ̀n lẹ́yìn kọ́lẹ̀ lẹ́tọ̀ àti máa gbowó. ìrò pọ́gà rẹ̀ gbádùn kò sí wàhálà nípa àwọn kìnìún. ẹyà pé pé wọ́n. ẹ dúró ẹ dúró ẹ má kò sówó kankan lọ́wọ́ mi gbogbo tẹ́mi gan ní bíbá yóò bí abi two thousand. tala ń bá owó wèrè wo owó lórí ibú òtútà. ẹsẹ̀ bá wa gbà ẹ bá wa gbà náà tọ́ka bá ti dé hmm, twenty thousand la gbà. ẹ dákun ẹ bá wa gbà ẹ bá wa gbà twenty thousand tọ́ka bá ti dé ipò wa. sórí two thousand yìí kọ́nù ìyá àjọ pé ẹ̀jẹ̀ lè sẹ́wà ní three thousand. ẹ̀ríkọ́tà. ìjọ ò lẹ́sàn. ẹ̀hún ò àsàn. ẹ̀sán kò tiẹ̀ ẹ̀ríkọ́tà ṣé owó yìí ṣáàlọ́ tọ́bẹ̀ wá sanwó tí yẹn ta ni. a san a wà san a wà san. a gbé kínní sí ẹ kí náà tí wọ́n pè. wo a gbé red cross wa tábàdà ti gbé red cross wa ayélujára ìta ni. ẹ gbàgbà tí mo lù yín nù. ẹ má bínú a san a san. wọ́n sọ fún gàrẹ́ jẹ́ sí bá a wà sí ni o. a ti gbọ́. o gbọ́dọ̀ jù dá o. ó bá tó àbúrò general general ọ̀tọ̀. ẹ mọ̀ ṣe pati bí ẹ nípa wà ẹ nípa wà jọba lówó kí lẹ́ ń ṣe. bó o láṣẹ rẹ. kí ni mo mọ̀ tó ṣe mọ́tò kò dẹ̀ sẹ́ni bọ̀dì tí mo lè. ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ta ló wà ní títì ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o kí ló ṣẹlẹ̀ àǹtí ẹ ṣàánú mi. ẹni sùúrù ẹni sùúrù kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ìrànlọ́ àbúrò mi lọ lọ sóko mi takùtẹ̀ ṣe máa múrò mi lẹ́sẹ̀. Ah! ìkúlẹ̀ àbíamọ ibo lọ́wọ́ wà báyìí. Ah! ó wà nù oko ó wà nù oko ó wà nù oko ẹ wo ẹrọ ra o ó wà nù ah! oko ìwọ ọlọ́run o ẹ eh! gbà mí o ẹ gbà eh! ó jẹ wọn o àfòjé jẹ wọn o mo ní ó jẹ àfòjé jẹ wọn ó jẹ wọn o àdásí jẹ wọn o ẹni tó bá wọn kan tí ó sanu kiri. Ah, ẹni náà dà báyìí ibi ni mo fi tọ́ ìbù sí ibi ni tọ́ ìbù wà àǹtí ẹ̀dẹ̀ ṣọ́ọ̀kẹ́ bíbá yìí ni. ibi ni ìtẹ̀wá rẹ jẹ sísè ah. kó àwọn gbọmọgbọmọ ti gbàbúrò mi. ọlọ́run ní jẹ́ kí gbọmọgbọmọ gbé wọn o pọ́sibù bóyá bẹ́ẹ̀ ṣe lọ yẹn o ti rí èèyàn rescue wọn. ní mi ìwà fi rẹ jẹ. tọ́yìnbù. ẹ wọ àǹtí arábíàmọ ló ta mí mi ì tí mọ́tò mi ẹ jọ ẹ jẹ́ kí n tètè máa lọ ọlọ́run àṣẹ wọn ní rírí iṣẹ́ gbọ́ ẹ tètè lọ ẹ tètè lọ ah, tí tí iná ò ní sọ lọ ẹ ṣé o aláàánú samaria ìgbà tiwa ẹ ṣé o aláàánú samaria ìgbà tiwa ẹ ṣé o aláàánú samaria. ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ mo tilẹ̀ kó mọ́tò yìí kí n tó lọ ni. Eh gbèsè eh, where is my bag ah fún mi ah, ah ọmọbìnrin wọn ti kọ́ mi yeah ah ah oh. ah káàkì oh oh wọ́n ti kọ́ mi wọ́n ti kọ́ mi o. Oh. gbogbo ń tẹ ṣàlàyé lẹ́yìn ṣé mọ́tà yìí setup ni. gbogbo àwọn tó ń bá mi tí mò ń explain fún un nǹkan tí wọ́n ń sọ náà nìyẹn hmm. so àwọn tí wọ́n rí last àwọn lọ sọ fún mi pé àwọn security kan wà níbí báyìí pé kí n wá bá yín kẹ́dẹ̀ máa wo arábíàmọ́ ló ta mí o èmi náà ń ṣe ẹni tó máa ń bẹ. Hmm. nǹkan táwọn èèyàn mi wọ́n sọ pé rọra sí hmm. rọra sí òwe ní bọ́dì tó bá fẹ́ sóore ṣé ẹni tó bá ti fẹ́ sóore fẹ́yàn jọ mi ẹni tó ju ẹ̀ bá dáa bíi tìyín báyìí ni sóore Eh. torí irú ohun tó ṣẹlẹ̀ sí nísìn yóò ti máa jẹ́ káyà yẹn máa dùn àbáyà yẹn ò dùn. àwọn ah, ń dún gbìgbìgbì ẹ ẹ eh, ṣe kẹ kẹ kẹ. sẹ́rí àyà yín ò dùn ó gbé mi àwọn ẹ fọkàn ara yín balẹ̀ gbogbo eré tí màá sá láti fi gẹ̀ẹ́tì àwọn ará bíi padà ọlọ́run fún àṣẹ. ọ́fíìsà níwá àwọn ìṣe security àwọn ọlọ́dẹ lásán lásán mọ́ sáǹfààní ni àwọn tó ń pè ní security we are officer of the law. Hmm. ẹ wo báyà yín ṣe ń dún ah gbọ́ pé kíní àdéhùn máa wà ń bẹ̀ o níyìn lórí pé mo ti. bá à ń gbé kíní jàre wo làbúrò máa fi jà kí ló dé tí mo jọ mí èké ni ah. o sì fi mọ́ kìí. bí tọ́ ọmọdé ni ni o bí tọ́ ọmọdé tó bá ti mọ́ ju bẹ̀ lọ n kò bọ́ ọlọ́dọ̀ ọ̀gá o. <laughs> torí kíni. o nígbà leaf mọ́ ni. ìnígbà kíni wúmọ̀ yìí ti try. ìgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí gan ẹ fi ti jù báyìí lọ ah. kí ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ fún báyìí fitness yìí jà wálé. mo sáré dàrú ni. ẹ dàrú ẹ má wọrí gbogbo tó wú láyà yín àbọ̀ ọlọ́run á bá mi bò. àmín àbọ̀ ọlọ́run á bá mi bò. àwọn ọmọ sẹ́mi làwọn tẹ́ ń wò yìí. Hmm. ẹ máa jẹ fọ́sí máa jẹ hmm. fọ́sí. ìjọba ń dá mi mọ̀ wọ́n náà wọ̀n báyìí ní àtijọba jọ wà ní. ẹ ẹ ẹ bọ́ síbi àfún mi. kí lẹ́jọ́ ń pín mu ẹ bọ́ mi fún mi jọ sórí àwọn ilé ìpèsà. èmi lọ gáwọn. ẹgbẹ́sẹ̀lẹ̀ ẹgbẹ́sẹ̀lẹ̀ ẹgbẹ́sẹ̀lẹ̀. èmi lọ gáwọn. ẹ máa wọ ọ́fíìsà ẹ máa wọ ọ́fíìsà tó so ẹnu papọ̀ bíi kíní ó ń dìrí ayé ẹ sáyé ẹ òun ló pa mọ́mọ́ bíi abíyá yìí ègún ìdílé ti ń jà ọ́ tó bá yin ìbọn yìí sáwọn kan parẹ́ ẹ báwọn nígbà bá wàá parẹ́ wọ́n mọ mórúkọ mi sẹ́nu àbí. ẹ ẹ bọ́fíìsì àti jẹ tó ẹsẹ̀ ń jẹ mọ́lẹ̀. bàbá dọ́yà bàbá ń bẹ lọ́jọ́ orí rẹ ọmọ mẹ́fà ló ti ní o jẹ́sẹ̀ mọ́lẹ̀ fún mi. mo wà dé mo wà mo mo wà dọ́jì environment sa. dọ́jì environment olórí ibú ẹ̀ wò ọ̀gá sẹ́ńtà ọ̀gọ́ rẹ̀ lọ gbébọn sí. ìbọ̀gàn rẹ̀ ó blo ni olùsí ẹ ti rọrọ ẹ lọ rọ lọ́ọ̀lì inú ke àbí ìfù kọ́lẹ̀ kó inú ke. my partnership. ara o èmi àti ọ fantasip o ẹ woman tó kọjá yẹn ló fún wa ní kíní díríǹkì lẹ́ẹ̀kan bó mo ti fantasip. ẹ wá ń pin mu mo rí àbí ìrìn tẹ̀ ń pin mu. ọmọ sẹ́ẹ̀ mi ni wọ́n o èmi lọ́gá. èèyàn ń kọjọ́ fún yín ní díríǹkì ẹ wá ń já sí i hmm? ẹ̀ ń dírágì tẹ́ ẹ̀ mọ̀ dí díríǹkì kọ̀mọ̀dínlẹ́jọ́ ń jà sí àti wà lábìyamọ òrínú ẹ òun foyún òun foyún inú òfin ṣàtẹnumú ìwọ kọ́ náà mo fún lífù ó lọ kó lọ báwọn ọ̀rẹ́ rẹ sọlídé lásán wọn ló kẹrù rẹ ní nǹkan bíi eleven báyìí òun sunkún ni. yóò sí. yóò sí wèrè rẹ o mo fàṣírí sí ọlọ́ọ̀ sọ́fọ̀gà ń ṣe yóò sí. eléyìí lọ fàṣírí sí lọ eléyìí tó súnmọ́ pọ́tébù. sọ́mọ̀ pé tọ́ ẹ pé pọ́tébù àti Mohbad tọ́mọ̀ jọjọ́ rẹ̀ tí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Mohbad tó bá sọ fún pọ́tébù tẹ́lẹ̀ ni àní nídìí ẹsẹ̀ DNA àní nídìí ẹsẹ tọ́pùsì ọmọ mi ọmọ mi gbogbo ẹ̀ ní ó ti gbé ta. nǹkan ẹ̀yọ̀kan ti ń dùn mí dọ̀la nu pé à mo bá di ọ̀sán rẹ pọ́tébù ah. ẹ má jẹ́ kí ni ó bí mi sí yín o. o ah, lọ fa. it's not for children. ẹ má lọ fa. wọn bàbá kò fa kílé. ẹ̀wọ̀n ọ̀run mú kàn sẹ́mi ara ẹ̀ lófò ó lè sí ọlọ́run jẹ́ kẹ́mi rè ogún lásán bó ṣe ń lu ẹ̀mí ara ẹ̀ lókun. ṣèjì kánádà. ọmọ wèrè àkótún sùn. anyways ẹ mi fẹ́ jáde pẹ̀lú ìyá yín incident kékeré kan ṣẹlẹ̀ níbẹ̀ mo fẹ́ lọ sáré lọ rectify ẹ̀. ẹ ọ̀gá ẹ ti ẹ ti gbàgbé ẹ títí tí mo sọ fún yín ẹ tí fún mi fi bá. wọ́n fẹ́ lọ lífù. bẹ́ẹ̀ni. olùsí olóṣù obìnrin fọkàn sí pọ́nrán jù mo gbọ́ pọ́kọ rẹ ti wà ráǹdì ọ̀fẹ́ sáré lọ bá ti fọkàn sábò lójú ààrẹ wà parọ́ fún mi pé àmọ́ fẹ́ lọ bọ́kọ mi o torí tó bá ń bá mi ṣe tó bá ń bá mi ṣe pọ̀rọ̀ lọ́mọ́ yọ̀bọ̀ lọ́dọ̀ máa mú omi ewédú tàbí kó o ṣe ewédú báyìí kó má fata sí kó o gbé mu ah. gbogbo ní ọjọ́ kó mọ ọyọ̀ bọ́nù. bẹ́ẹ̀ ni ewédú da fáláboyún gan. ọ̀sáàrin títí wa sáfẹ́jì ṣe lẹ́nu jẹ́mẹ́ta ìtọ́rẹ́ lásínú omi ọ̀rẹ́ ilá sínú omi báyìí ni ó sì mọ mú yọmọ yọmọ lẹ́nu. ọ̀gá wọn sọ pé sweet náà nìyẹn ṣiṣẹ́ fún kì í ṣiṣẹ́ fún pọ̀rọ̀. pẹ̀lú condition ni ìyẹn tún fọkàn sí sweet náà. kí n ti yín mo fọ̀rọ̀ lọ yín. ẹ eh, ìjà yín lọ wò yìí. Ah, orí èyí o. wẹ́ẹ́ sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. láwọn ọlọ́kọ̀ ń bá dé five thousand lówó wọn. láwọn ọlọ́kọ̀ ṣe. Hmm. five thousand. Hmm. ẹ̀rẹ́kun àwọn kan máa ń nẹ nǹkan yàn yìí wọ́n bá wá nẹ tí wọ́n ní kí n gba. àti ọ̀hún risk ni. four thousand five hundred. àti ọ̀hún risk ni. mo fẹ́ gbé màdàmú ìjáde má mi mo sáré pé mo fẹ́ start ọ̀kadà. ẹ rà sá ṣé ẹ máa kọ́kọ́ tán kí n tó jókòó wá bí kò sí bíbí ní ìdílé kò ọ̀rẹ́ di ẹ ṣe ẹlẹ́rù lẹ́yìn ni. ẹ bèrè lọ́wọ́ orí yín. ẹ jókòó kẹ́ ẹ so mọ́ wọn. ẹ jọ èmi àtọ̀gá yín la jọ ń sọ̀rọ̀ àbí rúgbọ̀nsẹ̀ wo lọ́fíìsà lọ ṣe látàárọ̀ báyìí kíyàn bá ń bímọ gan àti bímọ tán ah, kó ṣàdá mi lóhùn jàre ah, kí n dẹ̀ mọ̀ kí n má kúrò nílé lẹ́nu ah, ibi tí mò ń lọ gan mi nílé lọ mọ́ máa padà sílé ẹ rọra sà ẹ pẹ̀lẹ́ ṣé ẹ mú gbọ́ngbọ́n àbà ni àbí báwo. irú àṣẹ kan sọ mọ́ mi eh. àwọn kìnìún sì máa ń jẹ́ ká rọ ọkùnrin. Ah, ẹ pẹ̀lẹ́ eh, ó yẹ jẹ́ ká máa lọ. ẹ má fọwọ́ kára ọ̀kadà ah. ọ̀kadà ó ṣubú. Eh, ẹ fọwọ́ tẹ fi nù dí. a ah, mo mú mi lọ lẹ́ẹ̀kan ẹ oh, fi àti mo mú láìlọ́n wọ̀tà oh. méjì lọ. kí ló ṣẹlẹ̀. Hmm, kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ ṣé yá ká máa lọ. ó yà ṣé nǹkan bàjẹ́ lára yín ni kí ló ṣẹlẹ̀ ẹ fi mílẹ̀ jọ kí ni gbogbo orí burúkú tẹ̀ ń bá mi tíra yìí bẹ́ẹ̀ lẹ́ ń ṣe dáadáa lójú àwọn ọmọ yín kò kọ́ọ̀sì mi lẹ́ni tí màá gbé ńlá fún yẹn ya wèrè ni ṣé ọ́fíìsà lẹ́yìn yìí báyìí ẹ̀yin tó ní kí n má dàbò bò ẹ̀ wò nǹkan tẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ń rọ fáńdù mi àbò lẹ̀ ń dàbò mi. ṣe mọ tán yẹn mo ti kọ lẹ́tà ojú sí yín àti lẹ́tà ara ẹ̀yin tí wọ́n sọ pé gbogbo tó wúláyà yín ò ní kò dìlíva ni ẹ jẹ́ àmọ́ lọ́jà rẹ tí wọ́n pẹ́ fẹ́ help mi èwo lórí burúkú ìjọba òfin yín lówó iṣẹ́ yín. ẹ ẹ gbà mí o yé yé ẹ ẹ mọ̀ fún un. rò pé mo ti kú lọ́jọ́ yẹn ni ìdí nìyẹn tó fi fi mílẹ̀ tó fi sá lọ ọlọ́run ló kàn fáwọn kan ṣe gàrí tí àmì àwọn yẹn ò mọ mi rí wọ́n kàn ń bọ̀ ni àwọn yẹn lọ gbé mi tó gbé mi lọ sọ́spítà if not nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ o. wàá wà á jí mi so àwọn pípọ̀ yẹn ni lọ́run ṣe gàrí tí àyìn báyìí. bẹ́ẹ̀ ni o sórí ah. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò tiẹ̀ wá dùn mí bó nígbà tó rí tí mo ṣubú yẹn at least ó ṣe máa try ó máa rescue mi ah. tí n bá gbàbẹ̀ lọ́ńkọ́ nígbà tèmi náà wá délé tára mi yàtọ̀ èmi náà wá jáde sọ̀rọ̀ ẹ̀ mo ní kó bá mi fi àìsàn ráńpẹ́ kó bá mi fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore ńlá tó ṣe fún mi. Ah, àǹtí mi bọ̀ ayẹkẹ ṣe báyìí. tí mi bá ṣe bẹ́ẹ̀ kò dáa ó máa kọ́ àwọn akẹgbẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́. àǹtí mi tẹ̀sẹ̀ náà pọ̀. mo ti gbọ́. kò yẹ kẹ́ fi búburú san búburú padà fún tó ṣe fún yín lóòótọ́ púpọ̀ láàrin àwọn agbófinró ọba yìí jọ wà lára wọn ṣùgbọ́n àwọn tó tún dáná tó wà ń àǹtí mi àdúrà tèmi àfẹ́ ká máa gbà fún wọn ni pé kí Ọlọ́run kó bá a fọwọ́ sọ́kàn wọn kí gbogbo orílẹ̀-èdè yìí kò fi lè bá a dá bá ṣe fẹ́. àmì ọlọ́run àbáwá tó orílẹ̀-èdè ṣe. ní mo fẹ́ kí sọ yìí. alfa ṣe máa dẹ́ẹ̀bù sọ́dọ̀ mẹkáníìkì. ẹ jẹ́ kí n já ní ẹ̀rọ ìjà. kọ́lé gbélé gbélé gbélé gbélé ẹgbẹ́lẹ̀ yín o. lórúkọ jésù mo ní kó o dá lẹ́nu ẹ wo ẹ̀yin ènìyàn mi ti kọ wípé àyà yóò kó àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù ojo sá jáde níbi kọ́lé fún wọn. ó mọ ní àlejò wò mí ó mọ ní àlejò ebi ẹ sọ àlejò àmọ́ lẹ́lẹ̀ mi. nítorí pé a ti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ọlọ́run bẹ bíi tàtijọ́ àwa la sin ọlọ́run bíi tàtijọ́ ẹ wẹ jẹ́ kí n sọ fún yín ọlọ́run ló pè mí ọlọ́run ló yàn mí ló tún ṣe mí ọ̀tọ̀ ni pé kọ́lọ́run pè yín àwọn kan ó pè wọ́n wọn ò gbé pé àwọn kan gbé pé ó yin àwọn kan àmọ́ kò ṣe àwọn kan lógo àmọ́ ó pè mí ó yàn mí ó ṣe mí lógo ṣé eré ọjọ́ kan ni mò ń rìn lọ o ṣàìdédé ni mò ń rìn lọ nínú aginjù ni ọlọ́run bá ní ah, ah, mo bá sọnù ó ní ah ṣe ṣe pé mo lu dàìpọ̀ èmi náà sì tọ̀ mí wá ó ní wípé wò ó èmi ni mo jẹ́ kó sọnù nítorí pé mo fẹ́ jẹ́ kí o rìn rìn nítorí pé mo fẹ́ kó o máa kéde ìyìn rere káàkiri àgbáyé mo ní ọlọ́run mo ní pé rárá o mo mọ táwọn ẹgbẹ́ mi ṣe ní tiktok mo mọ tán ṣe ní instagram mo ní ọlọ́run mo lè ṣe ọyàn sílẹ̀ ọlọ́run mo lè máa máìmù kí n máa ṣe gbogbo ẹ̀ ó ní rárá ó ní pé mo fẹ́ kí o lọ tú àwọn òǹdè sílẹ̀ àwọn tí a ti tì sínú ìgbèkùn ayé ó ní mo fẹ́ kó o lọ tú wọn sílẹ̀ ẹ̀ ó ní pé wo aṣọ agbára rẹ aṣọ agbára lẹ̀ ń wò yìí o ẹni tó bá fọwọ́ kàn lè gbiná máa wò mí nítorí pé tí àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí àìrí bá ń mi ẹ̀rù mi á sì máa bà wọ́n ó ní wọnú ìlú ìlọ ó ní ìwọ sì rí wèrè kan ní abẹ́ igi eli eli lamasa oh efi adabo isobi hadaba ogún ọgọ́mọ ọ̀gọ́ mi ọ̀gọ́ ọ̀gọ́ ah! adabo.

ó ní ràṣẹ́ ràṣẹ́ ó ní ràṣẹ́ ràṣẹ́ kí ni mo rí mo rí small doctor ah small doctor bíi ti báwo ọlọ́run mi kí ni mo rí ah. ọlọ́run kí ni mo rí ọlọ́run kí lélẹ̀ ah nisinamide nisinamide alaronic alaronic alaronic kí ni mo rí mo rí fàṣáṣì kí ni mo rí mo rí tọ́mì ìfìgà ìfìgà ọlọ́run ó ṣe ó ṣe ọlọ́run ẹ wo ìwọ ẹ̀mí òkùnkùn tó wà ń bí ẹ̀mí nebukadnesari. wẹ̀rẹ̀ ni mí wẹ̀rẹ̀ ni mí o ẹ̀mí original mad I'm supposed to mad I really mad wẹ̀rẹ̀ ògidì ni mi ti yá wẹ̀rẹ̀ mi ti yá wẹ̀rẹ̀ mi ti yá wẹ̀rẹ̀. ìtorí ẹ̀ ni pé àyà yóò pọ̀ àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù òjò sá jáde níbi kọ́lọ́fín wọn nítorí pé mo rí inú ẹnu mi bọ́nú bó ẹ̀jẹ̀ Jésù nítorí pé òpè mi ọyọ̀ mi ò ṣe mí lógo máa dojú tì mí Ọlọ́run nítorí ipa àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ nítorí orúkọ Jésù ẹ̀mí náà jáde jáde mo ní kó jáde gba ìtúsílẹ̀ gba ìdáǹdè ojú ẹ̀ kó wálẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Desmond kí ló dé tó gbólúgbòhùn wá ká mọ́lé ṣebí mo ní tó bá ti lò tán kó pè mí ni. ní kíni níwọ̀ tí mo ti ń pè pèpèpèpè látàárọ̀ nígbà tí nọ́mbà rí ọ lọ lèmi fi mú bọ́ ọ ah. ó sì mọ̀ pé nǹkan yóò ṣe gbé sílé. Ah, lọ́sàn-án gangan ah ètò ṣe yìí kú dé káàtó dágbé mímu kó tí ń gbò ní ìṣòfòkàn pàdé sí i ah, ṣó ah, mọ̀ pé gbogbo ọrùn òdì tó bá ń gbò ní ọmọ mú ni wàhálà ti wá. ìtọ́ ìbalẹ̀ ìtọ́ ìbalẹ̀ kó tún padà sẹ́nu bẹ́ẹ̀ ni ìwọ ẹ̀mí lúsífẹ́rì ẹ̀mí àìrí ẹ̀mí jésébẹ́ẹ̀lì èyí tí ń bẹ nínú rẹ̀ ó yá jáde jáde jáde lórúkọ jésù jáde nítorí pa ti fún mi lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ ẹ hmm. káìlè kà alarónìkà acid fún ara tó bá yúnyàn hmm. fún ara tó bá gíyàn yóò jẹ́ kó wà agitated hmm. ọlọ́run dr àṣẹ ọlọ́run dr àṣẹ ah a sì fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ nítorí orúkọ jésù ẹ̀mí ẹ̀ ló yá jáde jáde kéèyàn mọ rẹ́rìn láìsí tọ́fọ́ ni jáde jáde ó yá jáde. ẹ wo oríṣiríṣi agbára la fún mi o mo gbọ́ tó ní fọwọ́ gba orí ẹ̀ mọ́ orí rẹ ò ní gbà bòde ah, ìṣẹ̀dá rẹ ò ní gba ìbílẹ̀ ah, torí ọ̀run ojú òtútù tuntun. Ah, jáde. tẹ́lẹ̀ mi mo fẹ́ nà sẹ́. yàwó yìí yàwó yìí àtòrí gbẹdúsọ̀ jáde kò lè lọ lórúkọ jésù ìyàwó ni ìyàwó ni ẹlẹ́mọ̀ rí ẹ̀sìn pa torí ẹ̀ ń pa torí ẹ̀ ń pa torí ẹ̀ ń pa. oyi ọkọ mi látòrí ẹ ní. Ah. yọ̀dà kò ti sọ tòótọ́. Ah! Ah! àtòríkàì. ẹ wo ẹ̀yin broda mi ẹ calm down òkú òkè ìfarapamọ́ tẹ ni tí ó sìn ní ìsìnbà ọkà ti fọ́ bá wa. ẹ wá wo ìrù ọkà ó ga. ẹ jẹ́ gbẹ́nu sọ̀hún ìrù ọkà kọ̀ ìrù ejò ni màá fún yín farun. ẹ wá mi ó yí ọkọ mi látòrí ẹni sílẹ̀ ah. ó ti wọ́n rẹ́rìn <laughs> ó ti rẹ́rìn ẹjọ́ ẹ yàwó ni ẹ ṣe sùúrù eh, ẹ̀yẹ ẹ ṣe sùúrù ìyàwó ni ẹ lọ́kọ yín látòrí ẹ̀yà mi ní ká ìyàwó ni ọkọ yín látòrí ẹ̀yà mi ní ká ẹ̀yà mi ní ká ẹ̀yà mi ní ká ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ọlọ o ẹ má jẹ́ ọlọ ẹ má jẹ́ ọlọ ẹmu wọn ti ń ṣe tipẹ́ èdè làṣírí wọn tú. bẹ́ẹ̀ni àtìyàwó ó yá ẹmọ tó ṣẹlẹ̀ ìwọ tiẹ̀ lọ gbé táyà wa lọ gbé táyà wa náà ẹ táyà fún kìnnì tẹjọ jóná pọ̀ ni àṣírí ti tú lé ní. ẹ gbọ́dọ̀ ọtí ẹ gbọ́dọ̀ ọtí ẹ gbọ́dọ̀ ọtí ẹ ti dẹpọ. Àjàní ah, kí ló ṣe ọbọ ló sáré lọ bẹ́ẹ̀ là ń bi ni àwọn olórí burúkú ọkọ àti ìyàwó kan mà ní ọkọ ń ṣe bí wèrè ìyàwó ń ṣe bí wòlíì ó wàá mọ tó yà mí lẹ́nu jù ọkọ tó ń pìtẹ́rì bí wèrè ó wàá padà yà wèrè. ah, ah nínú olùwà yìí náà. Ah, bẹ́ẹ̀ ni. ó wá pretend bí wèrè. ó yà mí lẹ́nu o. wèrè tó dùn wo tí o ṣe bí lọ́mọ ọlọ́mọ mọ́ fàtijẹ́ mi síbi tó wà. wò ó wò ó ìràyè ọ̀rọ̀ kankan so orí táyà yìí àti kò eh. yìí àwọn méjèèjì la fẹ́ lọ dáná sun. ah so tó bẹ́ẹ̀ ni. ojú bẹ́ẹ̀ lọ wo eh, wo ìgbọ́n kan. Ah, ajá ni mi lọ ọkọ mi ò lè lọ. ọlọ́run ẹ̀mí àwọn wọlé ọlọ́run nineteen forty seven nígbà tó olúwa sókè. abasa yìí dùn ẹ ojú mi ò tàn mí ìjà fásitì ayé ìdìnnà wọn ló gbà mí àwọn gbà mí wọn gbà wọn lọ́wọ́. Ah! ẹ dúró iye olóko òun. ẹ kọjú sí bí madam. ẹ má jí o lọ. síbẹ̀ ah, yìí ní iye olóko òun. mo ti dáwé ẹ ṣé kò parọ́ ìyàwó ni kò parọ́ ah, ọlọ́run ti mú wọn wọn lè bọ́nú eléyìí wọn lè bọ́ ẹ jọ tó náà pọ̀ ẹ lè bọ́ eléyìí ẹ lè bọ́ ẹ ó yá ẹ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀. Ah. ìwọ ọmọkùnrin báwo ló ṣe mọ bíbẹ. ah ẹni tí ṣòro ò bá lé nílùú mùlùkù lẹ́ẹ̀dẹ̀ òun lọ ẹ̀dẹ̀ tí ṣòro tó lágbára jẹ̀dá lọ tó bá wọlé tẹ̀dá ìgbà tí òkú olẹ́ẹ̀dẹ̀ lọ sẹ́dẹ̀ lọ́ra kó dóńgò ní mọ̀ dákun ẹ ṣàánú mi ẹ dáríjì mi ìtura ayé mi nílé mi kẹ ẹ ṣàánú mi. ó dáa kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí. mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi ẹ dákun ìgbórí mi ò pé tí ní làákàyè mo sì wà ó ẹ dákun. kí n dáríjì ẹni tẹ́ gbéṣẹ́ fún pé ọkàn lọ́gbọ́n iṣẹ́ ikú ló lọ ṣe wọ́n sì níṣẹ́ wọn lẹ́rọ̀ èmi mọ̀ wò pé bóyá tẹ́ bá ṣàdúrà fún mi láti inú yín wá bóyá ó sọ̀rọ̀ kéré ìgbẹ́nu yín ṣàṣẹ kó tiẹ̀ yí kádàrá fún ikú olórí mi ẹ dọ́gùn. kí n ṣàdúrà fún ẹ ó dà ikú òjijì ò ní pa ẹ o ọlọ́run á bá mi rí aburú kúrò lórí ẹ o ọlọ́run á wọlé àwọn òbí tó tara wọn jáde adẹ̀wọ́lá ọjọ́ kan ṣoṣo òwúwa tó dáa níwájú ẹ̀ á bá mi fi ré ikú òjijì kúrò lórí ẹ̀. olówó ẹlẹ́dàá mi ṣàánú mi bó ni ò bá ti dùn tó tọ́lá bá wo èrò ọkàn arábìnrin tó fi yí aburú ìpadà lórí ayé mi. Ah! Ládọ́jà. La ayélọ́jà rí ilé ọlá mi dọjà. kò lè yé wọn kò lè yé wọn. òpònú ayérádà wo ló park mọ́tò sẹ́yìn mọ́tò wa báyìí ọmọ tálíkà tí wọ́n fi owó tọ́wọ́ ló park mọ́tò sẹ́yìn mi hello is there. Ah. Uh hello. yes house oh, ah, àti ẹ má bínú ẹjọ èmi ni mo pààkì ẹ máa mú ìfẹ́ kúrò sí ẹ má bínú. ẹ rí pé stupid gan ẹ gọ ẹ dẹ fi ẹnu ọra mo rò pé àgbàlagbà lẹ pera yín ẹ ń ṣe láńgbáláńgbá ẹ ò bẹ ṣe ń ṣe mo dẹ ṣúwọ pé wọn ò fi owó tán yín rárá torí tí wọn bá fi owó tán yín ẹ ní park pangolo ìsẹyìn bébì mi. Ah, ah. excuse me àgbàlagbà lẹni tó ń bá sọ̀rọ̀ yìí náà kí ló ṣẹlẹ̀ tó ń sọ̀rọ̀ tí wọn ṣàkàṣàkà ta ni ẹ. oh shut up shut the trap kí ló ta ló gbẹ́rọ̀ sí ẹ lẹ́nu When I am talking, you do not talk. As you don't even breathe. I'm talking to your sister. Sister me. ó máa ń bá mi dáṣà. Ó ń sọ fún the poor not breathe. Ta ló ń So sọ̀rọ̀? Ṣó yá wèrè ṣá? Sister mi ṣé bẹ́ẹ̀ máa wò ó ràn lélẹ́yìn ni? Àmúra ti tẹ́lẹ̀ náà. Ṣé bí ẹ wakọ̀ páàkì mọ́tò sígbà ni kò ṣe pé bí èmi àti mi níjà ti tẹ́lẹ̀? Ó rẹ̀ ti bẹ̀ pé kó má bínú kí ló dé tó wá tó tó ń bú èmi àtàbúrò mi bai kilo de kilo kí ló ti yé mi. so family tálíkalẹ̀ ti wá wọn ló ṣe ní vice láti fi ẹnu sínú ọ̀ràn tí mo ní. Ah, tí n bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn àfi kí n bá wọn náà gbọ́jà tó wọ́n bá wọn gbé. kí ló ṣẹlẹ̀ tí gbogbo ẹ kárí bọ́ọ̀lù. wọ́n ti ju jùmọ̀ sọ. kí la wá dé ayé wá sí ṣèbí ká lọ òun náà ní ká kú. ó kú kẹ́ lọ́ọ́ fi tù àwọn winnie winnie group yìí again. so lẹ́fídẹ́sì. winnie winnie. yes boss. winnie winnie. aláyò tí ò lè di òpin ní mí nídìí iṣẹ́ yìí iwájú iwájú ni ẹsẹ̀ máa ń bá ọ̀nà ni máa fi ọ̀rọ̀ bomi ṣe. 报告。